was born in الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد قال النووي رحمه الله تعالى باب زيارة آل الخير ومجالستهم وصحبتهم ومحبتهم وطلب زيارتهم والدعاء منهم وزيارة المواضع الفاضلة أدقفهم الله وباء الله سبحانه وتعالى ترى صلاة السماء نبي محمد صلى الله عليه وسلم ìkí ọlọ́run ọlọ́run tó mọ́ bẹ́ pẹ̀lú àwọn sọ̀hábọ̀ sí ọlọ́run àwọn ará olóṣì ọlọ́run ọba kó mọ́ bẹ́ pẹ̀lẹ́ lẹ́kọ̀ọ̀kan wá lọ́kùnrin wa àti lóbìnrin ọlájẹ́ kan ṣoṣo ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala a máa tẹ̀síwájú Thank you a máa tẹ̀síwájú lórí àgbéyẹ̀wò tíra Riyadu Salihin ní kàlámi Sayyidi al-Mursalin tó jẹ́ kan nínú àwọn tíra tí An-Nawawi rahimahullahu ta'ala tí ó kọ láti lè fi ṣe umma láǹfààní àkọlé tí a máa tẹ̀síwájú lórí ẹ̀ òní wọ́n pè ní ziyaratu ahlil khair ọlá tó ń bẹ bí ká máa ṣàbẹ̀wò àwọn ẹni rẹ̀ wọ́n mú jẹ́ alẹ́sẹ̀tuhum ọlá tó ń bẹ bí ká máa jókòó ti àwọn ẹni rẹ̀ wọ́sọ̀fẹ̀bátúhum ọlá tó ń bẹ bí ìmọ̀ bẹ́ẹ̀ pẹ̀lú àwọn ẹni rẹ̀ wọ́tọ́lábù yíya ọ̀rọ̀ tìhìn ọlá tó sì ń bẹ níbi ìmáa ṣe àbẹ̀wò wọn ká máa béèrè lọ́wọ́ wọn ìyànda àti ibẹ̀ wọn wò wọ̀dùwà ahùnmínú hàn bákan náà nínú àǹfààní tá a lè jẹ lára wọn lẹ́yìn ẹ̀kọ́ sáàkọ́ lọ́dọ̀ wọn òun náà ni ìbẹ̀ wọn kí wọ́n ṣàdúrà fún wa sátọrọ àdúrà lọ́wọ́ wọn. وزيارة المواضع الفاضلة bákanáà àwọn ààyè tó ń jẹ́ àwọn ààyè tó pàtàkì àwọn ààyè tó lọ́lá oore tí ń bẹ bíi ìmọ̀ abẹ àwọn àyè náà ìmọ̀ abẹ wò eléyìí ni tí anáwàwí rahimahullahu ta'ala tó fi ṣe àkọlé ṣàpta forty five lábẹ́bẹ́ ní tí wọ́n fẹ́ ká tì mú òun náà ni pé mùsùlùmí látara ìmójútó ẹ̀sìn wa eléyìí ó mọ jẹ́ ká máa mọ tó kàn fún ni láti ṣe láwọn àsìkò kọ̀ọ̀kan àbí láwọn ààyè kọ̀ọ̀kan lẹ́yìn tó bá wá mọ tó kàn fún wa tó yẹ ká ṣe á tún mọ èwo ni ó tún pàtàkì ju èyí tó pàtàkì lọ. al-ahammu min àwọn nǹkan máa pàtàkì lọ́kan òjọ̀kan àmọ́ wọn a máa pàtàkì ju ara wọn lọ látara mùsùlùmí tá a jẹ́ tá a sì máa ń tó yẹ ká ṣe eléyìí náà yóò máa tìwá lọ síbi ká máa ti èyí tó pàtàkì jù ká ti síwájú èyí tó pàtàkì. bákan náà bó láti ṣọ́ àsìkò wa bákan náà àwọn ọ̀tá yìí ló yẹ ká mú ní ààyè níbi olóyè kí wọ́n ti máa bá wa níbi olóyè kí wọ́n ti máa bá wa àwọn ta ló dáa tó tọ́ fún wa ká máa bá jókòó bẹ́ẹ̀ sì ni àwọn ta ló yẹ ká jìnà sí gẹ́gẹ́ bí mùsùlùmí onígbàgbọ́ òdodo àwọn eléyìí nínú àwọn nǹkan tí a máa ń mójútó ni torí pé látara ìṣàbẹ̀wò orí ọlọ́mọba àmọ́ kò ní látara iṣẹ́ abẹ́wò ìbínú ọlọ́run nìyí àmọ́ sọ̀kalẹ̀ lẹ́ni lórí látara ìyàn jẹ̀mọ́ ọjọ́ iwájú ẹni àmọ́ tòrò àmọ́ tùbà àlámọ̀rí ẹni àmọ́ lójútùú látara ìyàn ìkejì ní àmọ́ ṣẹlẹ̀ lábẹ́ ta'ala. ومو آية مجي والنا القرآن الكريم ألقق قال الله تعالى قال الله وصر لنا القرآن الكريم من سورة الكهف آية 60 day 66 اللهم بارك وإذ قال موسى لفتاه لا أبرح لا أبرح حتى أبلغ مجمع البحرين أو أمضي أحقبا إلى قوله تعالى قال له موسى هل أتبعك على أن تولمني مما مما علمت رشدا ولا نسي كانت وموسى عليه الصلاة والسلام صلى الله pa láṣẹ iṣẹ́ àbẹ̀wò eréré iṣẹ́ àbẹ̀wò ìkan nínú àwọn ànábì ọlọ́run tàbí ìlú náà kédòrò àbí kádòrò nǹkan kan náà la méjèèjì èyí wà pẹ̀lú méjèèjì nǹkan kan náà ni. Khidiru anábì ọlọ́run ọba ni léyìí tó nílẹ̀ lọ́dọ̀ àwọn onímọ̀ kì í ṣe wòlíì kì í ṣe waliyullah kì í ṣe afá nǹkan nínú àwọn anábì ọlọ́run ọba ni. ọlọ́run wa pa wa Musa alayhi salatu wa salam ọlọ́run pa á láṣẹ láti ṣàbẹ̀wò rẹ̀ ìtàn rẹ̀ kò pamọ́ fóníkálùkù wa àti àwọn àǹfààní àwọn orí àwọn ẹ̀kọ́ àwọn ìmọ̀ tọ́lọ́run ní kí arábíwa Musa alayhi salatu wa salam kó ṣàǹfààní rẹ̀ látara ìbẹ̀ Khidru alayhi wa salam látara ìbẹ́wò ọlọ́niwọ̀ ibi kọ́ọ̀lẹ̀ Musa lè fàtà ọlọ́niwọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ṣé ká sọ fún ọ nínú tó ṣẹlẹ̀ tó mà nínú ìtàn Musa nígbà tí Musa sọ fún ọmọ ọmọ ọ̀dọ́ rẹ̀ la aburahu hatta ablugha majma' al-bahrayn ọwọ́ àmì ìṣọ̀kùbà mo fẹ́ rí ìrìn àjò a sì jọ rí ìrìn àjò ìrìn àjò yìí ìní dáwọ́ rẹ̀ dúró ìmọ̀ lọ́ni títí tí ń fi dé ibi tí omi òkun àti omi ọ̀sá ti pàdé. torí dọ́là ọba júwe fún ni. báwa wá tún dé okun tó òkun àti mi ọ̀sà tó ti wá pàdé àwọn àmúdúyà tó kù bá lọ náà ní tí ń sì débẹ̀ ìrìnàjò nìyẹn ẹ̀rí ìrìnàjò ìlọ́bẹ onímọ̀ wò ni ànábì ọlọ́run lọ́bẹ ànábì ọlọ́run ọba wò ẹni eré lọ́bẹ ẹni eré wò lórí ìrìn àjò yìí kánábì Mùsá tó débẹ̀ alayhi salatu wassalam àti àwọn nǹkan tí ó wá ṣẹlẹ̀ náà nígbà tó dọ́dọ̀ ànábì wa tó gbé alayhi salatu wassalam nínú àwọn ẹ̀kọ́ ẹ̀kọ́ lálálálá nínú kánábì Mùsá gan mọ̀ bẹ́ẹ̀ ni ànábì ọlọ́run ti làwọn méjèèjì ń bẹ nínú ṣẹ̀ríà Mùsá àìṣẹ̀ríà hídúró kì í tí ò sínú ṣẹ̀ríà musa ìmọ̀ kún ìmọ̀ eléyìí ò túmọ̀ sí fún hídúró alayhi salatu wa salam ó lọ́lá ju musa lọ hídúró ò lọ́lá tó musa bẹ́ẹ̀ ni àmọ́ àwọn anábì ọlọ́run gẹ́gẹ́ bí káàdì kó wá ṣe mọ̀ ṣàrá irú wọn ṣẹ̀ríà òfin tọ́nà fúnikálùkù wọn ní òfin tẹ́túntún àmọ́ ìyàtọ̀ sábẹ́bẹ̀ kan sánàbì míì yìí tó pa gbogbo wọn pọ̀ òun náà ní usul táàpù ní tawhid ad-da'watu ila tawhid ad-da'watu ila ibadatillahi wahda ìpèpè sọ́dọ̀ ọlọ́run ọba nìkan fún ọlọ́run ọba nìkan níjọsìn ìdúpọ̀ gba àwọn anábì ọlọ́run ọba pọ̀ ní. ẹ̀rí àwọn bá ṣe wá sí lọ́run jẹ̀mọ́ a máa yàtọ̀ kan sànàbì míì a pọ̀ lọ́dọ̀ ànábì kan sọ́dọ̀ ànábì míì àmọ́ kò sí kan nínú wọn tọ́lọ́run òfin tí òfin lófin òfin ìjọsìn. so jama tá a bá wo ẹ̀kọ́ pọ̀ táwa náà ó pọ̀ lára àbẹ̀wò musa aleyhi salatu wa salam ṣe khidiru lára òun náà ni asọ́kùrù ká ní sùúrù àtàhámùlù ká ní faradà kìí ṣe gbogbo tí a bá tó bá tá a bá kórìíra náà ni òṣòro ń bẹ bẹ́ẹ̀ ni gbogbo tá a bá kórìíra ọkàn wa kọ́ gbogbo ẹ̀ náà kọ́ ni òṣòro ń bẹ fún wa ń bẹ ń bẹ torí ń bẹ àmọ́ a lè débi tí orí tí ń bẹ ń bẹ tí ètè wa lọ́wọ́ àfìgbà tá a bá tó ṣe sùúrù pẹ̀lú tó kórìíra kórìíra yẹn ni pé a ṣe sùúrù ká má kórìíra ntọ́kàn wa fẹ́ ká kórìíra òun lórí ó fi tẹ̀ wá lọ́wọ́ eléyìí ó mú wa kátàrẹ̀ lékún ní mímọ́ kọ́lẹ́lẹ́ mọ́sá nígbà náà ti wá mọ́sá alayhi salatu wa salam tó bá dọ́dọ̀ anábì wa Khidiru alayhi salatu wa salam ó ní hal attabi'uka ala an tu'allimani mimma 'allamta rushda ó wá jẹ́ ńbẹ́ jẹ́ ńbẹ́ pẹ̀lú rẹ fáwọn àsìkò díẹ̀ kí ń bẹ pẹ̀lú rẹ ìwọ ni gbólóhùn àlá àtẹ́bìrúkà ìdígbé máa tẹ̀lé wọ́n bá wájú kí ni ìgbẹ́ yìí nǹkan jẹ́ ń pẹ̀lú rẹ ni tọ́lá gidi bẹ pẹ̀lú rẹ nìyí yóò bùkátà kárìn kákúrò bí kan bọ́ọ̀bù míì jẹ́ máa bẹ pẹ̀lú rẹ ni tẹ́gbẹ́ yìí máa bẹ pẹ̀lú rẹ nìyí yóò bùkátà ká jókòó jẹ́ bẹ pẹ̀lú rẹ bá a ti máa fi ọmọ sọ́dọ̀ àwọn àfáà ní jọ́hún nítọ́ àfáà ń fẹ́ kọ́ ọmọ mi gẹ́gẹ́ bí àkọ́bí mi àníyàn mi sì ni kó jó ní mímọ́ ó mọ̀ bẹ́ẹ̀ pẹ̀lú yín. àwọn eléyìí tá a sọ yìí ò fẹ́ sí má nísìnyí kò fẹ́ sí má gbogbo wa la ti dà gbogbo wa la ń jìnnà sí mẹ́sìn gbogbo wa la ń jìnnà sáwọn ẹni rè àwa náà ti ti rà túbọ̀ tán rè jàmá mùsùlùmí so níjọ́ nìyí àwọn ẹni rè wọn a máa lójú kòkòrò kí oore tí ń bẹ lọ́dọ̀ ẹni rè tó ju ti wọn lọ kó kà wọn náà láti máa ń bẹ pẹ̀lú wọn láti máa ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn láti máa ń fi àwọn ọmọ wọn ránṣẹ́ sí wọn làwọn gangan fún wọn máa ń gbéra wọn wọn máa ń bẹ pẹ̀lú àwọn ẹni rè. musa aleyhi salatu wa salam ń sọ fún kídírù aleyhi salatu wa salam ṣé máa bẹ pẹ̀lú rẹ̀ àti wà lè máa mímọ̀ ilé ìjọba ṣùgbọ́n kí mi náà jàǹfààní nínú tọ́nà fi mọ̀ ọ́ tí ò fi bèbè kí n jàǹfààní tí kò wá jàǹfààní jẹ náà ó jàǹfààní àwa gan-an táàbà musa rìnrìn àjò àbájájá àǹfààní anábìwá muhammad sallallahu alayhi wa sallam orí tó bá yẹ fún anábìwá musa bá fi sùúrù àti ìfaradà fún ìrìn àjò yẹn ni ní tí ò bá já àǹfààní ò bá ju tó já àǹfààní yẹn lọ yẹn ni wípé kápá anábìwá musa alayhi salatu wa salam bá fi sùúrù àti ìfaradà fún ìmọ̀ abẹ pẹ̀lú khidiru alayhi salatu wa salam àwa lẹ́nìí ń tá máa jàǹfààní lára ìrìnàjò yẹn yóò ju dèédé ń tá ń jàǹfààní rẹ̀ lọ́dọ̀ ní dèédé gbà tó bá tóbi lò lọ. anájọba musa alayhi salatu wa salam sùúrù tó ìfaradà tó ó ní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ bí o fi ju mẹ́ta lọ. ìbájẹ́ tó bá ní sùúrù kún tó fi faradà kún ni ọlọ́run ló mọ̀ bẹ́ẹ̀ ọgọ́rùn-ún làwọn ìṣẹ̀lẹ̀ tí ìgbà tó ó sì jẹ́ pé àwọn ìṣẹ̀lẹ̀ ní ìpínlẹ̀ ẹ̀kọ́ ìmọ̀ ní lénìí àwọn onímọ̀ tó ń pè nímọ̀ tẹ́rìbíà òlà náà ń tẹ́rìbíà tó ń pè ní educationist àwọn tó ń káwọn ọmọ alẹ́kọ̀ọ́ yálà ẹ̀kọ́ òwe ni àbí ẹ̀kọ́ gbàlódé ni tí wọ́n kọ́ wọn lẹ́kọ̀ọ́ in tó jẹ́ ìpínlẹ̀ ẹ̀kọ́ tá ní education training teaching learning jẹ̀mọ́ wọ́n rí mú jáde nínú ìrìn àjò Musa àti Khidiru ìbẹ́ pẹ̀lú Musa àti Khidiru ní tí wọn ò rí lọ́dọ̀ àwọn tí wọ́n láwọn gbé ìmọ̀ tẹ́lifíyà Allahu akbar ní tí wọn ò rí èèyàn bá fẹ́ jẹ́ tíṣà tó sì fẹ́ kó òun yàn ó yanjú ọ̀tọ̀ ni kí yẹn yàn ó yàn ó mọ̀ tọ̀ ó yanjú ni pé tọ̀ ní tí ń kọ ọmọ kó nípa lára tó dá lára ọmọ ó yanjú nù lọ́kọ́ lọ́dọ̀ anábì wa khidir alayhi salatu wa salam torí pé olùkọ́ àgbà dèdè tọ́nà fi máa tí ò fi máa Musa ó yàn ó yanjú ó kọ́ Musa ó sì gba kíkọ́ bí ẹ̀ bá sì fẹ́ jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ tí ó jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ tí ó tóun náà yàn tí ó yanjú tó dá pé yóò rí àlùbáríkà lórí ìrìn lọ́dọ̀ àlejò wa Musa aleyhi salatu wa salam akọ́sí kẹkẹ́jọ náà kọ́ yóò kọ́ látara ní àgbẹ̀yẹ tó láàrin tíṣà àti student bó láàrin owó ṣe lọ bó láti kọ́ ẹ̀kọ́ lọ́dọ̀ olùkọ́ táyà láǹfààní bẹ̀ bó lolùkọ́ náà ṣe lè kọ́ akẹ́kọ̀ọ́ tí ẹ̀kọ́ ni tí ó ní ìpalára torí táǹpì lẹ́kọ̀ọ́ náà nù táǹpì títí nìyẹn tá a bá kọ́ ọ̀yàn lẹ́kọ̀ọ́ kọ̀ tẹ́kọ̀ọ́ yóò nípa lára kò sí náà bọ̀lẹ́kùn ó dìgbà tó ní tá a máa ń kọ́ èèyàn tó bá tó nípa lára lára ní tá à ń kọ́ ẹ̀ orí tá à pè ní ẹ̀kọ́ ní tó jókòó dọ́pin títí nìyẹn torí náà anábìwá Musa aleyhi salatu wa salam anábìwá Khidir aleyhi salatu wa salam àwọn méjèèjì ọlọ́run ti ọ̀rọ̀ wọn ó fi ṣe wá láǹfààní ó fi kọ́ wa lẹ́kọ̀ọ́ náà lè tó hánú a sì mọ ríbi mú bẹ́ẹ̀ bọ́ọ̀rọ̀ làwọn náà ṣe lè jàǹfààní lọ́dọ̀ àwọn onímọ̀ bóò láti lè jàǹfààní lọ́dọ̀ àwọn ẹni rí ó lè mọ jẹ àfà ó lè jẹ olówó tí ó jẹ ẹni rí tí ó jẹ dáadáa n tó mọ̀ nínú òwò òun ò fi mọ̀ ni ó fi kọ́ bẹ́ẹ̀ ni kò síbi tá a ti lè rí kò síbi tá a ti lè rí mú ó lè mọ jẹ afa ó lè jẹ bóyá lọ́jọ́ orílẹ̀ jù ọ lọ tí ó fún ọ ní òye ayé pé à ní tó bá òun ọmọdé ni ọkọ̀ èyí ọ ní báyìí báyìí báyìí báyìí tó bá ti ń ṣàlàyé fún ọ òun náà mọ ah òótọ́ ni kódà mi ìrònú lọ bẹ̀ ìbáǹkọ̀ èmi náà kò lẹ́kọ̀ọ́ jù bẹ́ẹ̀ lọ gbogbo ọjọ́ orí ló gbà lọ́wọ́ rẹ̀. ó ti ní ó ti gbapò wájú níbi ìmọ̀ tó ló mọ̀ àbí níbi ẹ̀kọ́ àbí iṣẹ́ tó mọ̀ jù ọ́ lọ. yorùbá máa sọ wọn ní bọ́mọdé bá sọ bí àgbà ni kò lè lékìtì àbí àgbà ọ̀rọ̀ ńlá ni ọ̀rọ̀ o lè láṣọ tí ó wọ́n tó máa wọ̀ tágbàlagbà kan ò tí ì wọ gbé rí àmọ́ tágbàlagbà ti wọ̀ tó ti bọ́ọ̀lẹ̀ tí yóò jù tiẹ̀ lọ ìyẹn ni ìrísí ìyẹn ni òye ìyẹn ni ẹ̀kọ́ ìyẹn ni máa yé wọ́n ní ti àgbàlagbà ẹ àgbàlagbà tó gungi àgbàlagbà tó jókòó tó ń wọ ọ̀kan ní tó ń rí bọ́mọdé bá gun pẹ̀tẹ́ẹ̀tì tó gungi kò lè rí. àmọ́ tọmọdé náà nìyí bá ti bá ẹni ẹni bá bá ẹni bá mọ́wọ́ wẹ̀ yóò mọ ẹ̀hán gbogbo ẹ̀ náà ní ẹ̀rẹ́ ẹ̀kọ́ náà ni gbogbo lẹ́yìn ní òsì máa lè nìyí rẹ pé àwọn ọmọ nìyí àkànfi wọ́n lẹ̀ kan ṣayé fúnra wọn àkànfi wọ́n lẹ̀ kan lò gbèsè ayé wọn ò rí àgbàlagbà jókòó tì àgbọ̀n náà tiẹ̀ dà wọn ló pàdé àgbàlagbà lánàá oníkó fún ẹni márùn tó mọ̀ bóyá wèrè gan lòdù náà ṣe dàgbà inú tó wà láwùjọ nítorí nìyí àmọ́ tòun ti bẹ́ẹ̀ wọ́n ní kì í wọ́n nínú gbóòsùn ká máa rí nǹkan àfi pọ̀mọ́ lára bó ṣe kó rí náà bí bẹ́ẹ̀ ṣe dàgbé tó lè yí ìjàmọ́ á sì máa rí àwọn olóye ọ̀jọ̀gbọ́n òǹlàkàyè àwọn àgbàlagbà tá a lè súnmọ́ àwọn ẹni rí tá a lè mọ fara rọ̀ tá a lè mọ jókòó kí tá a lè mọ béèrè béèrè lọ́dọ̀ wọn tá a lè mọ bá wọn rìnrìn àjò tá a lè lọ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn wọ́n pọ̀ dáadáa. wa qala ta'ala àyà míì tí anáwàwí rahimahullahu ta'ala tuntun wa ọlọ́run ọba ní واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ọlọ́ni wa muhammad sallallahu alayhi wa sallam wasbir nafsaka ma'a alladhina yad'una rabbahum wa nabi máa fi sùúrù kún sùúrù láti máa bẹ láti máa fara ro àwọn èèyàn tó dá sí pé a ah, wọn a máa sin ọlọ́run nígbà gbogbo bẹ́ẹ̀ bá rí wọn lákòjọ àkójọ wọn ìsìn náà ni bẹ́ẹ̀ bá rí wọn síbi kan láàárọ̀ ni lọ́sàn ni wọ́n ráyè láti sin náà wọ́n ráyè láti mójútó ọ̀rọ̀ ẹ̀sìn ọlọ́run wà nábì sallallahu alaihi wasallam wọ́n mọ àgbòkúrú àwọn ẹni mi wọn ò ní lọ́wọ́ òṣèlú èṣù ńláńlá wọn yéé ṣe àwọn tẹkùlù mọ nínú ìlú wọn wò báwọn ọ̀pọ̀lọpọ̀ wọn olùsí ni wọn àwọn aláìní ni wọn àwọn tálẹ́kà ni wọn ọ̀pọ̀lọpọ̀ wọn wọn yéé ṣe àwọn tó ń gbajúmọ̀ tó ń dúkìkì nínú ìlú àwọn eléyìí ni wọn lóko tì tí wọn rí nǹkan kan rò tó ti tọ́ lọ́kàn balẹ̀ torí pé níjọ́ àwọn anábìsọ̀lọ́lọ́ àlè ìwòsàn lẹ́nu ń bẹ pẹ̀lú wọn ìmọ̀ fararo wọn àwọn tó wá já wọn nínú àwọn ṣùràfà tó ń já àwọn àbí yìí ńláńlá àwọn ẹni yìí àwọn èèyàn ńláńlá àwọn à ń pe anábì yìí sí ẹyẹ pé ẹni òtútọ́lẹ̀ alábì ọlọ́ọ̀ pẹ̀lú gbogbo kò tó ní wọ́n á ń dépò tí àwọn aláìní ẹ́ àwọn tọ̀kùlù àwọn gẹ́gẹ́ pé àwọn gẹ́gẹ́ pé àwọn yẹpẹrẹ wọ́n á ń dépò tí òríyàn gidi orí àwọn yẹn ńláńlá bàbà bàbà ẹ̀rí mọ̀ ẹ̀rí mọ̀ kankankanka ojú kò sí ọlọ́ni wa nábì mọ́dà wọn lọ́n ní ọbẹ̀ pẹ̀lú wọn. torí pé kìí ṣe personality àwọn ẹni mọ́ ẹni tí àwọn ẹni yẹn tí wọ́n jẹ́ òun ni kókó wọ́n jẹ́ ní rè wọ́n jẹ́ ní ibi. tí yẹn bá rìn súnmọ́ owó pẹ́ẹ́lí olówó tó bá rìn súnmọ́ jẹ́mọ́. ó súnmọ́ kíyàn kábàámọ̀ bọ̀ látara ìmùsùnmọ̀ tó bá padà mọ ìpínlẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ó sì lè kó báyàn gan pẹ̀lú ó lè sèyàn tó ń dà ó lè sèyàn dìdàkudà. torí ẹ̀ ń tá a máa ń wò lára ẹni tá a súnmọ́ lára ẹni tá a máa bá jòkó lára ẹni tá a máa bá rìn ọba máa ń tá eléyìí ní tọ́lọ́mù bá tó pa lẹ́bi wa Muhammad sallallahu alayhi wa sallam tó pa á láṣẹ lábẹ́ bẹ́ẹ̀ wọ́n mú àwọn àhàdíìsì ànábi wa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n mú wa nínú rẹ̀ وقال وعن أنس رضي الله تعالى عنه قال قال أبو بكر العمر رضي الله عنهما بعد وفاة رسول الله صلى الله عليه وسلم انطلق بنا إلى أم أيمن رضي الله عنها نزورها كما كان رسول الله صلى الله عليه وسلم يزورها فلما انتهيا إليها بكت فقال لها ما يبكيك أما تعلمين أن ما عند الله خير لرسول الله صلى الله عليه وسلم فقالت ما أبكي ألا أكون أعلم أن ما عند الله تعالى خير لي رسول الله صلى الله عليه وسلم ولكن أبكي أن الوحي قد انقطع من السماء فهيجتهما على البكاء فجعل يبكيان معها رواه مسلم الله أكبر أنس بن مالك lára àwọn sọ̀hábà nàbí sallallahu alayhi wa sallam tó sì gbé pẹ̀lú owó pẹ̀lú ànábì sallallahu alayhi wa sallam ní tí ò dín lọ́dún mẹ́wàá òun náà sì ń bẹ pẹ̀lú ànábì wa muhammad sallallahu alayhi wa sallam tó túmọ̀ sí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní oṣooṣù rẹ̀ gbogbo ìṣẹ̀mí tánàbí lọ mọ̀dínà àwọn àtàánà ti jọ lónìí torí nígbà tánàbí lọ mọ̀dínà yóò mọ gbọ́dẹ̀ rẹ̀ yóò mọ ọbẹ̀ lábẹ́ rẹ̀ ó sì kẹ́kọ̀ọ́ ó nímọ̀ àfa ńlá ni bẹ́ẹ̀ ni bí wọn bá ṣe ní wátawàta sí anes ẹgbẹ́ bá ṣe máa ń wí báwọn ọmọ ènìyàn oníkápá àti lè ṣe kankan fún ọlọ́run lè rán ìkan náà wọn àlùjọ mi fún tí ó gbà ń lò tí ó rọ̀ lápá tí ó rọ̀ lẹ́sẹ̀ tí ò ní dìbè torí náà àjìlá àwọn sàábé tí gbọ̀ngbọ̀n ẹ́ wọ́n dúró pé òun náà ni wọ́n gbogbo sàábé náà ló dúró pé àmọ́ wọ́n lọ́lá jura wọn lọ nínú àwọn tí wọ́n kó ẹ̀kọ́ tó pọ̀ lọ́dọ̀ ànábì sọ̀lá máa àlọ́ ẹ̀sìn àti mímọ̀ nínú yóò dọ́dọ̀ wọn tí wọ́n kẹ́kọ̀ọ́ tí ó kọ́ mímọ̀ anásìgbò ni malik jẹ́ kàn bẹ̀ òun náà ti jẹ́ àǹfààní rẹ̀ lára ẹni mọ̀ lára ẹlẹ́kọ́ lára ẹ̀làjú àtàbẹ̀bí ìṣèṣin anábì tọrọ fún anábì akitẹ máàlà fún wàhálà dá ọlọ́run dákun gbogbo tó gbà fún anábì dákun yóò pọ̀ owó ni ọmọ ni ẹ̀ bá ń jẹ́ kó pọ̀ fún kó fa àlùbáríkà rẹ̀ fún mi. ah anábì bọ́n máàlì fọ̀rọ̀ bí ọlọ́run tó àlà ànihú olówó ó tún wá bímọ àwọn afáǹsì fanfa pé ọmọ rẹ̀ sí ninety five lomi àbí one fifteen ṣé ninety five ni àbí one fifteen àwọn kan ní ninety five ni ètò ọmọ ọmọ lórúkọ ẹni tó fi di one fifteen orí ni bá orí ni o. Anas bin Malik radiyallahu ta'ala anhu oni qala Abu Bakr Umar Abu Bakr sọ fún Umar gbogbo alamọ Abu Bakr Siddiq رضي الله تعالى عنه الخليفة الأول الدارية كوكو بقى النبي صلى الله عليه وسلم شوف لما أنت داري أبو مسلمين لو كلهم أبو بكر لين ركن عمر رضي الله تعالى عنه دون سليمان عمر بوبي تو أبو بكر واسفون مم في ورنك bàdà wàfáàtì rasulullah sallallahu alayhi wa sallam nígbà táwọn ẹgbẹ́ òsì láyé mọ́ àbáta wọn sọ fún mọ́rù pé ìwọ ọmọrù ìntọ́lù kùbínà ila ummi ayman radiyallahu ta'ala anha nazuruha kama kana rasulullah sallallahu alayhi wa sallam yazuruha jáde ọlọ kálọ̀ sí àbẹ̀wò ummu ayman gẹ́gẹ́ bá nàbí sì máa ń ṣe àbẹ̀wò rẹ̀ nígbà nàbí ìgbẹ́láyé sẹ́yìn pé Abubakar lọ́lá ju Umar lọ àbí àwọn méjèèjì sì lọ́lá ju Ummu Aiman lọ láì sí eléyìí tọ́ àmọ́ ọlá ikú anábì sallallahu alaihi wasallam anábì máa ń bẹ arábìnrin yìí wò nígbà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam tó ń bẹ láyé a máa bẹ̀ ẹ́ wò wọ́n á ní yá bẹ arábìnrin yìí wò. تعفيا لرسول الله صلى الله عليه وسلم خاطي كوشي دانني مانجلي دو تو فلما انتهى اليها ما فندو ايمن لاتي بيو باكت يي بسكو ما بيرس من يدادا فقال لها أبكر تيمور ما سفوكي mọ̀ àìmọ̀ kí nìkan tí ó ń pa yín lẹ́kùn kí ló sọkún wọ́n sọkún mọ́ máa ní bukíìkì kí ló bí eléyìí àmọ́ àti alamin annama inda lọ́ọ̀lì khayru ní rasulullah sallallahu alayhi wa sallam ṣé o mọ̀ pé ìdí mẹ́lọ́dọ̀ ọlọ́run ní orí fánàbí sallallahu alayhi wa sallam ó ju. otu ju pé òwúrọ̀ náà tí ó ṣẹlẹ̀ náà ń dáná ọ̀rọ̀ nìyẹn wípé ẹ̀yin wá bẹ̀ mí wò ànábì mi máa wá bẹ̀ mí wò tọ̀ ẹ̀yin wá bẹ̀ mí wò nísìnyí ah yóò kọ̀nẹ́ẹ̀tì ìrònú ìrònú mọ̀mọ́ yóò kọ̀nẹ́ẹ̀tì padà sọ́dọ̀ nígbà tá a afẹ́ràn ọlọ́mọ tọ̀ ọlọ́mọ ní kọ́mọ tá a fẹ́ lọ́dọ̀ wọn ọlọ́run pè ọ́dọ̀ ṣe wọ́n gbọ́ pé tá a bá ti bí ọ̀dọ́ wọn tá a fẹ́ tá a bẹ̀ wọ́n wò yóò mọ kọ̀nẹ́kì ọmọ wọn tí ò sí mọ́ tó dẹ́ tí òun ló ṣe atọ́ náà tá a fi mara yóò mọ kọ̀nẹ́kì yẹn ni pé ìbànújẹ́ mi yóò mọ gẹ̀gẹ́dà yóò mọ tó ń rìpítì ara rẹ̀. ní tó ṣe ní tí Abubakar àti mọ́rò fún wọn ròyìn ẹ̀ta wọ́n sọ fún báyẹn kú wọ́n sọ fún ẹ wọ́n sọ fún wọ́n sọ fún àti gbámà wọ́n sọ fún láǹfààní àti gbàlejò náà sọ fún mérò ọlọ́run tó yìí pèsè kalẹ̀ káàkiri sí ó

wáàyí wá bá ànábì sallallahu wa sallam yálà ni ní àwọ̀ èèyàn ni àbí bọ́lá ṣe máa bá ànábì rẹ̀ sọ̀rọ̀ tààrà lójú oorun ni eléyìí ò sí má ni kò sí wáàyí má ni pa mẹ́lẹ́kùn nìyẹn a ṣe pé n tó sọ ni àwọn òlérò rẹ̀ fa ayẹyẹ je ti kò máa làwọn méjì náà bá kú sẹ́kù ẹ̀kún wá di mélòó ló bá di mẹ́ta ọlọ́ nítorí parí lẹ́kùn ilé ìtọ́ ẹ wo dèdè àsìkò nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam tó lò ẹ wo dèdè ntọ́lọ́wọ́n bá fi ránṣẹ́ sí ẹ wo tó kù ìbáṣe pé tọ̀ inú fífi ọlọ́run kápẹ́ bá tún jù bẹ́ẹ̀ lọ náà ni ẹ̀kọ́ òun ó tún lékún náà ni mímọ̀ ni yóò tún pọ̀ sí ju níta àmọ́ lọ́nà jama muslim so fàjà àlàyé kìíyà ni máa ha àmọ́ abẹ́rẹ́ sí ní ṣùkú pẹ̀lú ìmọ̀ àìmọ́nù abẹ́rẹ́ sí ní dánilójú bẹ́ẹ̀ torí pé àwọn sọ̀hábà radiyallahu ta'ala ànìmọ́ bá a ṣe rí wọn ni a ah, wáàyí lórí wọn wáàyí olórí wọn olótọ́ wọn wọn ò ní sọ kánábì mọ́ kọ̀rẹ́ kí n jí òdà nínú sísọ wọn wọn ò ní ṣe kánábì mọ́ ṣàtúnṣe tí wọ́n ṣe tó kù díẹ̀ káàkiri àwọn gangan fúnra ara wọn nìyí wọn a mọ lọ bá ànábì kí wàá yìí lè ba lè sọ̀kalẹ̀ ìmọ́lẹ̀ ọkàn ni ìmọ́lẹ̀ ọkàn ìmọ́lẹ̀ àwùjọ òun ni wáyé ẹ dákun káàzùn pé ọlọ́run ò gbá nàbí dìde sallallahu alayhi wa sallam àmọ́ kùránì kò sí tán pẹ̀lú alukùránì kò sí tán pẹ̀lú súnà wọn náà jókòó kó kan ronú níbo ló bá wà wọn náà jókòó kó kan ronú bó ló bá ṣe jẹ́ ẹ́ alihamudulilayi adúpẹ́fọlọ́ torí ẹ yóò sì wá àyè ẹ̀mí jẹ̀mọ́ òkùnkùn tọ́mọ ènìyàn bá wà yóò dúdú ju bí ìsàlẹ̀ omi ṣe dúdú lóru gbẹ̀jẹ̀ lọ. àwọn tí ò sí mbẹ kódà àwọn tí ò ṣe mùsùlùmí àwọn tí ò ṣe mùsùlùmí nínú àwọn abọ́gibọ̀pẹ̀ nínú àwọn kìrìsìtẹ́nì nínú àwọn jíù kódà ẹni tó ní kò tiẹ̀ sọ́lọ́ oníkálukú wọn náà ráǹfààní nínú wáyé wọn ráǹfààní nínú wáyé wọn ráǹfààní nínú Al-Qur'an al-Karim bẹ́ẹ̀ ni yálà ìtẹ́ǹfẹ̀ sí kọ́ńtọ́ ń lò fúnra ara wọn àbí tí ìbálò wọn papọ̀ pẹ̀lú àwọn mùsùlùmí torí wá yóò ní ní kí yẹn ṣàkóso fẹ́ni kankan ara wájú ara ẹ̀yìn ẹni tó súnmọ́ ẹni tó jìnnà sí ni ẹlẹ́sìn ẹni kìí ṣe ẹlẹ́sìn ẹni àìṣàkóso wá yìí nù. ìbílẹ̀ yorùbá yìí nù ní tí òótọ́ nǹkan máa ń bí nǹkan nílẹ̀ yorùbá ogun tí wọ́n ti jà nílẹ̀ yorùbá nílẹ̀ yorùbá tí wọ́n ti jà ó lé two hundred lórí tí ó tó kan tó wá bí ogun tán para wọn tán hara wọn léèmọ̀ lórí ilẹ̀ ní tí ó tó nǹkan ilẹ̀ tó dẹ́pọ̀ lọ́run lónìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lára eruku kiriji ilẹ̀ yorùbá yìí náà ni odù kiriji wọ́n pè kiriji orí pé ó ní í ṣe pẹ̀lú àwọn èèpo nínú dábẹ́ ń pè kiriji ni pé wọ́n ní ìbọn ṣaká bùlà ní yorùbá ní ẹgbẹ́ sí wọ́n kàn kiri púsà wọ́n bá ti rí ó lọ́wọ́ ìbọn àwọn ìbò nínú kírìtì kírìtì kírìtì tó lù yẹn láti sorúkọ ogun yẹn ogun dábòbá rẹ̀ ogun kírìtì ọmọ yìí ẹni tó lọ sí i àwa wí àwa bọ̀ ẹ̀ wá sọ pé àwọn mùsùlùmí mọ̀ lógun lọ ìtàn lẹ́sẹ̀ ìbálẹ̀ ìdèdè yorùbá ti bẹ̀rẹ̀ tí ò pẹ́ ogun tẹ́ ti jà only four hundred ní ogun nílẹ̀ yorùbá yìí tó bá dáa tà fún ọ nínú àkà fún ọ nínú ẹ̀ àtẹ̀bí kárí nígbà yìí táǹkà síta lógun lógun lógun lógun lógun àbí wọ́n nílẹ̀ yorùbá wọn ní àwọn kan nílé Ifẹ̀ ni àwọn kan nílé Ifẹ̀ kọ́ àwọn kan ní ìlú sápà ni ó ti pinnu àwọn kan ní rárá Ọ̀yọ́ ni ókè. Okay èyí ó mú ìjẹ́nu mẹ́tẹ̀ẹ̀ta ilẹ̀ wa lọ lómẹ̀ bóòlẹ̀ ti lómẹ̀ lọ tún ogun náà lè jáde bẹ́ẹ̀ tẹ́jú Ghana yorùbá ń tẹ́jú bẹ́ẹ̀ lọ yorùbá ń yorùbá lọ káàkiri ẹ lọ gbá bọ́ọ̀lù ẹ lọ jà wọ́n ni ogun kékeré ogun gidi. ogun gidi ogun battalion gidi lọ́jà pàápàá jùlọ àwọn àwọn arọ́yọ balọ̀ka ìtàn aláàfin àwọn eléyìí ogun àwọn sójà yorùbá nù. jẹmọ tí yóò bá jẹ àwọn ìjọba jagun amọ̀ǹda jagun so ìdí ìsìláàmù ìsìláàmù ní gbogbo bàtí ẹ̀ wáyé lè jẹ́ fún kẹ́lìmọ̀tò lọ́ bí ẹ̀lẹ́rìí yẹn torí ọlọ́run nìkan làánú ọdún jẹun torí la ilaha illallah èdè pé wọ́n gbalẹ̀ mi wọ́n gbalẹ̀ mi wọ́n lé wa kó omi kìíní ìdíjẹ́ra ń bẹ tá a máa ṣe nínú ìsìlámù káàkiri kan bọ́ọ̀gì kan níbi tá a fi rí ẹ̀sìn ṣe tá a fi rẹ́sìn lò dáadáa èyí ò mú ká tún wá wo bí àwọn lórí ìrànràn àwọn àyípadà tí wàá yí tó yí padà níbi iṣẹ́ ayé wa nígbèsè ayé wa jẹmọ tí wà yìí padà wà yìí ni òun ló jẹ agbọn òun ló jẹ agbọn ó ní gbogbo àwọn irin fáànù irin smoke kẹ̀kẹ́ ẹ láà máa forí balẹ̀ fún yóò kọ pé à ń sin ṣàǹgbó kàábà tá a fi ń lọ nìyẹn àti kàábà ìwọ tó bá lọ sí kàábà ọlọ́mọ kàpọ̀ sí kàábà èyí ṣe mùsùlùmí àìsí kàábà òkúta dúdú àásín kò sí tá à ń sìn tó ju Allah lọ oòrùn àásín oòrùn àásín òṣùpá lẹ́tẹ̀sí lè ṣẹ́ms wàlá lè kámà wàṣúrò lè láyé lẹ́dẹ̀ kalafọ̀ lónìí kò sí yàrá òtá bọ́dún tí kò rárá ìbínú ọlọ́run ẹ gbọ́dọ̀ ẹ gbọ́dọ̀ sí oòrùn ẹ gbọ́dọ̀ sí òṣùpá àwọn méjèèjì ni ìwọ náà ronú sí kí ni nǹkan tó tóbi tó méjèèjì tó ń bẹ láyé sọmọ òòrùn bẹ́ẹ̀ rí mi òòrùn àbóṣùpá tó bá wálẹ̀ yóò bolí ayé yóò dàgbà tí ẹ daṣọ fún owó tọrọ ni bóṣùpá tó tóbi dé bẹ́ẹ̀ ní wò kíntìní tó bá wálẹ̀ yóò bo gbogbo lẹ̀ bóṣùpá tóbi tó ní ọlọ́run lẹ́ẹ̀ gbọdọ̀ sí àìsí òṣùpá àìsí òòrùn àìsí òkè àìsí omi àìsí àìsí àìsí ọlọ́run nìkan tó dá gbogbo ẹni padà mọ́ sí torí wọn dára ọlọ́run ló dá wáàyí òun ló fún wa ní ìmọ̀nà yẹn ló fún wa ní ìtọ̀nà yẹn kò bá rí bẹ́ẹ̀ ni a ah, ọlọ́run lọ́gbọ́n tá a bá ti gbé jẹ jẹ́ nínú Ṣàngó nínú Ògún nínú Ọya nínú Ṣàpàná tẹ̀m̀bẹ̀lẹ̀ Yorùbá jẹ̀mọ́ ká ti sọ àwọn ọ̀làjú míì tí Islam fún wa táwọn kan máa ní ẹ kí ni constitution Islam gan-an nílẹ̀ Yorùbá kí ni islam mú wọlé yorùbá tó fi nídàgbàsókè bálẹ̀ yorùbá ọ̀rọ̀ ilẹ̀ yorùbá nìkan kọ́ gbogbo àwùjọ ni islam ti mú ìdàgbàsókè bá nàìjíríà ní tẹ́ǹpẹ̀ education tẹ́ǹpẹ̀ ní ètò ẹ̀kọ́ lẹ́nu ní nàìjíríà tẹ́ǹjẹ́ àǹfààní rẹ̀ ètò ẹ̀kọ́ wípé wọ́n ń kọ́ kíláàsì ọmọ ń lọ síléèwé lọ béèrè ìtàn nàìjíríà dáadáa ìsìláàmù ni kìí ṣe àwọn colonial master ìsìláàmù ni èèbó èdè english òun làwọn colonial master mú wá tọ ṣé english wá nìkan ni òun ẹ̀kọ́ àìmọye tó gbé ìbòjú lẹ́kọ̀ọ́ tó kù medium of communication làwọn mú wá tó bá yẹ pé ká ṣe máàkì ká ṣe kẹ́mísítì ká ṣe kase ká ṣe gbogbo àwọn kinní yẹn ni wọ́n tún kọ́ ní nàìjíríà pé èbó tó dé èbó dé ni eighteen century eighteen eighteen one two three four five six seven eighteen lèbó dé eighteen oh five ìsìláàmù sì de ni eleven century O ibo ṣe ṣe gbọ̀rọ̀gbọ̀rọ̀ ni yọ eighteen kúrò nínú eleven nínú òkun ọ̀hún. o mọ̀ yóò fún ọ ní seven seven hundred years tí islam ti dé nàìjíríà òun lè bó ẹ̀ṣẹ̀ wá dé islam ti dé níbo ni islam ó dé tí òdì fẹ́ kọ́dá ni tó wà kò sí kò síbi tí islam ó dé tí òdì fẹ́ kọ́dá ni nígbà tí rí mùsùlùmí tún a tó ní sẹ́kọ̀ọ́lẹ̀ makaranta àlè o wọn kà wọn kà wọn kà àlè ìgbà tí a ṣe à ń tẹ̀lé ẹ̀kọ́ ni ètò ẹ̀kọ́ ni tọmọtò wa sọ àwọn nǹkan míì mèremère gbogbo tá a fẹ́ fi fáàrí lẹ́nu nímọ̀ sáyẹ́nsì nímọ̀ ìjìnlẹ̀ ẹ́ tó bá lọ wò dáadáa àwọn mùsùlùmí ni wọ́n pinlẹ̀ rẹ̀ mùsùlùmí ló ní gbogbo dẹ̀ fi sáyẹ́nsì èmi wọn tún tẹ́lẹ̀ dẹ̀ nǹkan lọ́wọ́ dáadáa ó wọ pé táàbà kọ tírì ní lágbáwá tó bá yẹ mọ́ nǹkan wọ́n yọ ẹsẹ̀ rẹ̀ kúrò wọn torí ẹ̀ kodò oní tírìtì ìbò ibi tó ti wá nù. àwọn ìbò ò mọ sọ́n pè ní ìdúró wọn ò mọ lárúbáwá ló mú wọlé ọ̀làjú lárúbáwá ó ju ọ̀làjú tèbú lọ bọ́lá àti lárúbáwá bó fi wá tóbi tó ní jẹ̀mọ́ wọ́n tún wá rí ọ̀làjú kún ọ̀làjú nígbà tí ìsìlámù dà nìyẹn torí pé àwọn náà ó ṣẹ̀ṣẹ̀ náà làwọn náà nípínlẹ̀ bí à ń gbọ́ ọ́ ìràwọ̀ à ń bọ oòrùn à ń bọ igi à ń bọ òkúta à ń bọ kìnìún ẹ̀hẹ́ bó ṣe ń bẹ káàkiri bó ṣe ń bẹ láàrin àwọn alágbára nù tó ti wọ́n ti lajú tó àmọ́ gbà tí islam ń dé islam fún ọ làjú fún ọ làjú wọn ẹ wá wò lẹ́nu ẹ wò lẹ́nu tí o bá gbéde wọn lóò ní máa wọn àti ráàrò wọn tí o ní mọ ibi tí wọ́n ti dàgbà sí tí o bá gbéde lárúbáwá ni tó bá gbélé lárúbáwá ló fẹ́ á ọ̀làjú ń bẹ láàrin àwọn lárúbáwá ju àwọn tẹ̀ ń pè ní èkó lọ kódà èèpo ọ̀làjú lárúbáwá lè èèpo gan jí àwọn ará Egypt wọ́n ti ní civilization lesson kò sí ìṣìdọ̀ kò tí ì sílùú tó ń pè lamẹ́ríkà níbo lamẹ́ríkà dé níbo de Britain dé níbo de làwọn yìí yẹn dé àwọn ará Egypt ti ní civilization àtàkọ́ àfàkùnrin àlàyé yà ọ̀làjú ayé ọmọ jà padà sẹ́yìn ìbí fèrè àwọn náà tá à ń sọ ẹ ìbí jìtì ni nígbà fèrè àwọn náà ń bẹ láyé kò sí mẹ́fẹ̀ lẹ́ amẹ́ríkà kò tán amẹ́ríkà ìlú ayé kódà sí mẹ́fẹ̀ britain kò sí mẹ́fẹ̀ bẹ́ẹ̀ kò sí ìlú kankan náà bẹ́ẹ̀ kò sáwọn ẹ̀kọ́ kankan ń jẹ́ bẹ́ẹ̀. so islam develop nàìjíríà ní ètò ẹ̀kọ́ ni ní ètò ọrọ̀ ajé ni islam develop in Nigeria. ní gbogbo ọ̀nà ní gbogbo ọ̀nà wọ́n máa béèrè pé kí ni islam kí ni islam contribute nàìjíríà ó béèrè lọ́wọ́ ara rẹ̀ pé bó ni ilẹ̀ Nigeria, ṣe rí yorùbá ṣe rí síwájú kí islam tó dé tó bá béèrè nìyẹn ẹgbẹ́ látọ̀dọ̀ ẹ̀yìn yorùbá bó lè ṣe rí kí islam tó dé sọ fún wa àmọ́ o orí yorùbá náà làwọn náà kẹ́ mú mú kó mú kẹ́ mẹ́mú ẹ mọ ògùn kẹ mẹmu sápà kẹ gbọmú kú mu kẹ nara yín kẹ búja yín kẹ búja ara yín nígbà tẹ bá ti yó a nígbà tẹ bá ti ná gbólógùn tó mọ fọpọ bí sí ìgbà wọn ti sọ pọ yóò gbà kọríkọrí ìyá rẹ èdè yorùbá nù àti ìgbà sí ìyá rẹ àbí ìyá rẹ ìyá rẹ gbogbo táwọn táwọn gbọ́ lẹ́nu àwọn ọmọ àtàlẹ́bù ìpínlẹ̀ yorùbá bàbá máa fi ń gbọ́mọ èwe bóyá ìyá rẹ ò ọmọ olóṣèlú yá ìdádógúnbá náà ni nínú tó ṣẹ́kù nínú ọ̀rọ̀ àsọgbọ́nú àwọn ọ̀rọ̀ àbùkù ọ̀rọ̀ àìlẹ́kọ̀ọ́ tó lórí àwọn yorùbá ni láì sọ lẹ́nu. tó níbo ló fẹ́ wò tó ò lè rí àṣà tó dáa lára àwa yorùbá látara tí ìsìlámù ti mú wa wọn làwọn ẹlẹ́gbẹ́ bẹ́ẹ̀ sínú ìyàwó ẹ̀wọ̀n òjòjì ní nìbàdàn ui university of ibadan wọ́n ní secondary school secondary school yẹn nìyí àwọn ọmọ tó jẹ́ àwọn mùsùlùmí lò jáàbù lọ kì í fi ìjáàbù tó tún jẹ́ pé ìjáàbù tó pé tẹ̀sán díẹ̀ tán bí náà ní o tó bá di wàhálà abala àbábọ̀ ó dọ̀rọ̀ kóòtù kóòtù bá rúùmù wípé ẹ̀sọ̀ ọmọ ọlẹ́kan máa lo ìjáàbù yẹn lẹ́yìn náà àti òbí ẹ̀ tó pẹ́ sí tó tún bí wàhálà tó tún dọ̀rọ̀ kọ́ọ̀tù tó àwọn àwọn oníṣẹ̀ṣe mo wo interview kan tó fún ẹni tó wá ní pẹ́sẹ́ǹtì wọn òun náà ní rárá níbi táwọn náà wá ẹ̀ táwọn náà jà fún òun náà ní pé tó bá já sí pé wọ́n bá lè mú sí mùsùlùmí kó mọ́ lè jà ẹ̀ àwọn oníṣẹ̀ṣe náà wọ́n fáwọn náà ní freedom káwọn náà máa mú mọ́ra ìṣẹ̀ṣe wọn. Ah! alọ́wọ́ ni mọ́ múra ṣẹ̀ṣe

ọmọ rẹ ò ní wálé mọ́ ó lọ gbérígbérí nìyẹn sọ́ọ́rù bí wọ́n ti múra bẹ́ẹ̀ láyé so nísìnyí ọ̀rọ̀ yín àìmọ̀kànmọ̀kàn yín dé lẹ́nu wípé ẹ tún lè mọ gbógun ti ìjáàbù ìjáàbù international dress ni ìrìn àjò ìjáàbù ti jìnnà kò ṣe gbógun ti mo lè fẹ́ gbógun ti ṣẹ́rù bí alẹ́ yorùbá náà ti wọ̀ jáàbù ni abẹ́rù bí nàìjíríà nìkan àìmọye ìlú orílẹ̀-èdè tàbí wọ̀ ọ̀kan mu kò wá sí kọ́ọ̀sì kan láyé tẹ̀lé bóníjà fún bẹ́ẹ̀ kódà àwọn tí èdè mùsùlùmí wọ̀ jáàbù lọ síríà lọ lẹ́bánà wàhálà àwọn tí èdè mùsùlùmí wọ̀ jáàbù ó wá dé lẹ́bùn pé ẹ̀kẹ́ wà lájú rárá rárá pàápàá pàápàá ẹ̀kẹ́ lájú tó ti gbogbo ọ̀làjú ẹ gbé fóònù dání ah! ẹ máa gbé mo ti já pé no wọ́n fẹ́ náà láyè àwọn ọmọ tó bá jó nípa kí ọmọ ọ̀dọ́ náà máa wọ aṣọ fáwọn sí iléèwé ẹni tó bá jẹ́ eléégún fọ́nà ọmọ orí kú lọ ọmọ tó sàn ló tán ọmọ fọ́nà ọmọ wọ ẹ máa wọ wà láyè ní búra yín ẹ ní búra yín ní kò pẹ́ wú bó lẹ́yìn múra bó lẹ́yìn múra bá China àwọn Chinese ń wọ jẹ́ yes lọ sí Australia Australians wọ́n wọ̀ jáàbù mọlẹ́bẹ́dẹ́ lọ France lọ lọ gbogbo ìlú Europe America kò sí kọ́ńtínẹ́ẹ̀tì kan láyé pẹ̀lú ìjáàbù. ìyẹn máa ń ṣe làákà yìí ẹ máa fi ìjáàbù takùn ìjáàbù ìjáàbù is a uniform uniform ìjáàbù aṣọ ẹ̀sìn ló sì tún jẹ́ tó bóòlù ẹ ti wá múra Ṣàngó ẹjẹ wọ́n ti ẹgbà wọn láyè ká máa wọ̀ ó dábẹ́ lójú àwọn ọmọ yín wọ́n mọ̀ lọ lúgbọ̀ pàmò aṣọ ni wọ́n mọ̀ lúgbọ̀ pàmò aṣọ ni wọ́n ní kí wọ́n ṣe máa wò bí yẹn bá wọ̀ jáàbù lé ní mo yíwò bá kàn bó wọ ní kọ́ọ̀bù gan mo yíwò bá kàn normal dressing ni àpapọ̀ ìlọ́wọ́ bẹ́ẹ̀ ní bá ṣe é wúwọ̀ tẹ́ǹgbẹ́ ọ̀tẹ́ǹlọ́ bá má dùn sùn ẹ̀ ń lo la sáfẹ́jọ́ ẹ̀ ẹ lọ secondary school orílẹ̀ sáré gàmú pẹ̀lú aṣọ eégún pẹ̀lú aṣọ ẹ̀yọ̀ pẹ̀lú aṣọ ìgúnnukú pẹ̀lú aṣọ sàpànà ẹ sì fa gbogbo ẹ̀ sójú ẹ̀jẹ̀ ẹran tẹ́ ẹ pa tẹ́ ẹ máa ń ta sórí ẹ̀ tẹ̀ náà sórí ẹ̀ máa wá rìn aláì ní wúra yín ẹ̀ ní wúra yín àwọn ọmọ gan yín wọn ní ṣàdúrà fún yín wọ́n mọ̀ ṣépè fún yín ni so ìjáàbù yìí ṣe bí yàn ṣe rí gùn hmm, hmm, rárá àìlàjúlàjù ohun tó kó bá wọn oníṣẹ̀ṣe ìlú rẹ̀ bóde ṣe máa rí nìyẹn wọlá tí yẹn bá ti máa tí wá yìí táwọn sàábé ń sunkún lórí ẹ̀ pé áá ah, ah, kìíní ìmọ̀ ti dáwọ́ dúró jẹ̀mọ́ tí yóò bá ti gbà á tí yóò bá ti tẹ́wọ́ gbà á tí yóò bá ti gbà á tọkàntọkàn tí yóò bá ti darapọ̀ mọ́ àwọn tí wọ́n ń wá yìí àlámọ̀rí rẹ̀ tó ṣe máa rí nù kò ní lajú kò ní mọ tó kàn kò ní mọ tó kò ní mọ kò ní mọ tó dáa kò ní mọ tó dáa ẹ wo ètò ẹ̀kọ́ tá à ń lọ ká yunifásitì àtọmọ kristẹni àtọmọ mùsùlùmí àtọmọ oníṣẹ̀ṣe àbí àtọmọ tó ní ìtò ẹ̀lẹ́sìn rárá gbogbo wa là ń lọ ẹ lọ wo yunifásitì yìí o the first university tí wọ́n da University ilé ẹ̀kọ́ àgbà àkọ́kọ́ lẹ̀ lórílẹ̀ ayé àwọn mùsùlùmí ló dálẹ̀ o àwọn mùsùlùmí ló ní o mùsùlùmí ní o èyí ń dọ́kun ẹlẹ́ẹ̀kejì òun náà wá ní ẹ̀kọ́ tá a wá ń sọ tó ń kọ́ ń bẹ̀ tó gé àwọn ẹ̀kọ́ ìjìnlẹ̀ àwọn mùsùlùmí ní o ẹ̀yin onífà ẹ̀yin oníṣẹ̀ṣẹ̀ ẹ̀rọ àkùnrin ẹ̀kọ́ kan tẹ́ ẹ gbé dìde tẹ́ ẹ lè mọ ọkọ yín bá ṣe ẹ̀sọ́. ìtàn ni wọ́n tẹ ọ̀pọ̀ ọ̀fà ní pé geography geography kọ́ biology ni wọ́n ní ọ̀pọ̀ ọ̀fà ọ̀pọ̀ ọ̀fà wọ́n lòun ní google google lọ́pọ̀ ọ̀fà àbí nǹkan ń sí ọ́ wọ́n lọ sọ yẹn níta o wọ́n lọ sọ yẹn níta gbangba ìyá ni ọ̀pọ̀ ọ̀fà náà ń tẹ̀ ń tẹ̀ yẹyẹ rẹ̀ tẹ̀ ń tẹ̀ owó ẹ̀yọ tẹ̀ ń dà òun ni google wọ́n sọ yẹn sàrọ̀ rí ẹ̀ pípé wá yìí ó dáwọ́ dúró ó tó nǹkan tí yẹn máa sunkún fún ní tó ń pa àwọn sàábẹ́ lẹ́kùn nìyẹn ní tó ń pa wọn lẹ́kùn nìyẹn ó tẹ̀ dájú pé nítorí ọba Allah subhanahu wa ta'ala tó ti fi rọ́ṣẹ́ fún Nabi sallallahu alayhi wa sallam ní wá yìí ó tó kódà ó tó débi pé ẹ̀túntún rẹ̀ gan ẹ̀túntún tọ́lọ̀ ń sọ̀kalẹ̀ ó tó láti lè tún gbogbo ilé ayé tó. Olimam Abu Abdullah Muhammad bin Zayd Shafi rahimahullah ta'ala fi ni law ma anzala Allah law ma anzala Allah hujjatan ala khalqihi illa sura illa surat al-haq bọ́lá ọ̀dọ́ ò sọ ṣúra kankan tó di surat al lè lọ. هناك فاتب ابن كثير رحمه الله تعالى ابن كثير ما تقولش على عيسى سورة العصري أمور وما إبات والله ما بس وما يجيب كتكالي دي سورة العصري والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر tó yẹ pé dèdè tí wà yìí mo wá kó jù bá ń lọ ó ti tọ́ mi ènìyàn láti ṣayé ayé ó dọrùn ayé ó lọ nífọ̀kànbalẹ̀ àlìkámọ́tì nìyí yóò tutù yóò tutù mọ́ni kámọ́tì wa sọ pé suratul asri nínú àwọn sọ́ọ̀tì tó kéré nínú Al-Qur'ani nìyí jẹ́mọ́ torí ẹ̀ wá yìí ìmọ̀nà ni wá yìí ìmọ̀lẹ̀ ni wáàyí tí nǹkan bá kókóró musu tó dàrú fún ni wáàyí yóò fún yàn ní ìmọ̀nàlẹ́ lórí àìmọ̀kan tí máa ń bẹ lára èèyàn tí ń bẹ láwùjọ bá a bá fẹ́ paná àìmọ̀kan wáàyí la fi ń paná rẹ̀ nígbà míì ọmọ ènìyàn ó máa lé nǹkan onímọ̀ pé tó ń lé yìí ìpalára ni àmọ́ bí a bá jẹ́ni tó máa ń tẹ́tí sí wáàyí owó tètè mà ká tó wọlé ló ti mà ló fi dènà aburú àǹfààní wá àyè lu jẹ̀mọ́ àǹfààní wá àyè lu nígbà sílámù ti wọlé wáyé òun ni ìpànìyàn ló ti dínkù lórúkọ pé à ń fìyàn ṣògùn owó lórúkọ pé à ń fìyàn ṣe ẹ à ń fi ṣe sólẹ̀ wọ́n máa ń pààyàn yẹn fi jọ́sìn nílẹ̀ yorùbá wọ́n máa ń pààyàn fi jọ́sìn nílẹ̀ yorùbá ni ìtọ́nú àwọn àgbà àwọn àgbà àwọn àgbà àgbà ìjìnlẹ̀ bàǹbà àbàǹbàjì ìlélẹ̀ yorùbá náà àwọn àgbà pòfẹ́sọ̀ wọn ó kọ ìwé kan wọ́n wá ń sọ nípa nínú àwọn ọ̀nà tí yorùbá kan fi ń jọ́sìn nínú ẹ̀ nìkan ti sacrifice sacrifice ni obìnrin ọmọ obìnrin ẹlẹ́yinjú ẹgẹ́ tí ọmọkùnrin òun náà gbọ́dọ̀ pa. ẹ kì í ṣàǹgó ẹ kì í ká gbọ́. Eh? ẹ gbàgbé ṣàgbó onírè ìlú kan náà pè ní rè ṣàgbó onírè agíní ṣàgbó onírè àfẹ̀jẹ̀wẹ̀ olómìnlé fẹ̀jẹ̀wẹ̀ olásánlé kìmọ̀kìmọ̀ bóra ìwọ náà gbọ́n máa yẹ kí bàbá bàbá yín báyìí kó lè ní àwọn agbésí làtà ìyẹn gbé sóní ìyẹn máa ń dùn káàkiri. kò sí nínú ìsìláàmù pé à ń dá èèyàn tó gbúlẹ̀ à ń pa lórúkọ fáàfin sin náà mm-hmm. kò sí tó bá dá nǹkan tó gbúlẹ̀ bẹ́ẹ̀ máa lù àbí fún mi àbágbò àbẹ́wúrẹ́ àlàkárẹ̀ mú àwọn ẹ̀yìn orúkọ òbúkọ àdàdùbúlẹ̀ bá ti dàdùbúlẹ̀ ló ṣe kìsínà ló pápá wọ́n ló jẹ nǹkan rẹ̀ ẹ̀jẹ̀ rẹ̀ òwúlò ọlọ́run béèrè ẹ̀jẹ̀ kò béèrè ẹran ìtọ́lọ̀ ń béèrè ní wípé dá orúkọ ọlọ́run ọba sí ó ti tán ìtọ́lọ̀ ń béèrè lò àmọ́ pé àwọn ìbílẹ̀ ìbáyìí náà ni banditry ti wà lórí ìbájú pé sípẹ́ banditry ń bẹ ń bẹ nínú ìlànà ìjọsìn yorùbá tó máa fẹ́ ẹ̀wù nínú nìbàdàn wọ́n ti declare nìbàdàn wọ́n ní eégún olóòlù fẹ́ jáde bó ṣe ń bẹ nìbàdàn nìyẹn o tí olórí ó bá jáde gbogbo obìnrin ò gbọ́dọ̀ jáde torobìnrin yìí fojú rí ókè obìnrin tó bá jáde tó bá pàdé kí ló ṣẹlẹ̀ o yóò polówó ó máa banditáìsì ẹ̀ ni ọlọ́run ló mọ iye tí wọ́n ti pa obìnrin tó ti kú lórí ẹ̀ wọ́n máa ń pa wọ́n ni wọ́n máa ń pa wọ́n ni obìnrin kankan wọ́n ní kọ́ kí ló dé tó ti gbọ́dọ̀ jáde. lédè kíni bẹ́ẹ̀ yóò kú ni yóò pọ̀jẹ̀ lẹ́nu ókè káwá wò pé nísìnyí tọ́lá àti tí wà gúnnù sọ bí ṣe nígbà tí òkè tí sọ́lá jù rárá olórí ni ó sì gbó sí káńtípà lánàá yánà olùbàdàn dìklẹ̀ pé káwọn èèyàn káwọn obìnrin gbélé ká má jáde torí olólùfẹ́ jáde gbígbé ìbàdàn ti tóbi tó ẹ́ capital in in in west africa wọ́n sì mọ sọ lẹ́yìn nǹkan nìkan mọ́ jáde láì kọ́ fẹ́ jabaru ah, subhanallah kẹ́ni káwọn èèyàn mọ́ jáde kí wàá tún ṣe gbogbo èèyàn wọn láwọn obìnrin kan mọ́ jáde kí ló dé kó mọ́ bá òkú ẹ dákun jí báńdíìtì báńdíìtì kan jù bá ń lọ báńdíìtì kan jù bá ń lọ àwọn pariwo báńdíìtì báńdíìtì àwọn báńdíìtì pọ̀ gbogbo yẹn ni ìjọba rí sí nígbà wọn fẹ́ fi ọba aláàfin tó wà ń bẹ yìí wọn fẹ́ fi jẹ wọn ti kílẹ ní wọn fẹ́ gbé oòrò so láti aago mẹ́wàá alẹ́ aago mẹ́fà ẹni ẹkọ gbọ́dọ̀ jáde gẹ́gẹ́ bí ìlànà wọn ọba ìlú wa sọ pé à ẹbù láti aago méjìlá di aago. Eh, before asubata ẹ̀ẹ́dàgọ́mẹ́ni eh, ẹ̀ẹ́dàgọ́mẹ́ni tọ́lá àwọn mùsùlùmí wọ́n lọ kí ni òwò sì yọ̀ ń dà kí ló dé kí ni bẹ́ẹ̀ ni oru ìgbéyàwó ni wọ́n lọ èèyàn ló ń bẹ́ẹ̀ di oru ní kí ni àwọn náà sì rí gbajúmọ̀ dúró á kí ni ìgbéyàwó jàbátá ni ilé orò jàbátá ni ilé orò erémọdé ni erémọdé yẹn ló ń bẹ bóyá wọn bá fi oróró lè dún orí olè dún bó o bá fi olè dún èèyàn ní bẹ́ẹ̀ díẹ̀ tí fi ń dún kí ló wá dé ibi rẹ̀ rẹ̀ fẹ́ gbòòrò rẹ̀ gbòòrò wọn ló wà á dé bí pété àwọn bá ti lọ sókòó tún lọ tajà lẹ́kọ̀ọ́ bákan gbọ́ ah wọ́n ní ẹgbẹ́ ṣe èrò kan ní kíní kan àwọn ìṣe ìṣàbẹ́jọ́ ẹgbẹ́ ṣe níjọra kíní kan aago mẹ́sàn-án kí ló dé kí ló dé. ẹ ń tẹrọ ráìtì àwọn aráàlú tẹrọrìsìm nínú ẹ fún wọn lọ́kàn balẹ̀ ẹ lè níbi ẹ̀kọ́ tajà dago mẹ́wàá tó bá ti dago mẹ́rin dago márùn ló dé kí ló dé àti wọn sọ lẹ́yìn ní twenty four century ní àyè. jẹni eh, alfa tá a wà yìí àti jẹni mọ jẹni alfa máa ń pèlè jẹni alfa jẹni alfa tá a wà yìí àti wọn gbélé wa subhanallah ẹni máa ta káàkiri bí lọ́kọ̀tọ̀ lọ́kọ̀tọ̀ àdúgbò wa ẹni tó ń lọ ilé tó mọ lọ ilé tó ẹni tó ń lọ bí ọjà ah. ẹni tó sì kí yín ó kì í bàbá olóró ẹgbẹ́sẹ́ o ẹni tó sì ní yín kí yín mọ lọ títí ẹ̀ ẹni ara o ẹ̀ gbogbo rẹ̀ jáde ó kì í ẹni bá wá jáde ńkọ́ wọ́n ti mọ ẹni ọ̀gbọ́lẹ́nu àwọn olóòkú ní mọ̀ tó pé bẹ́ẹ̀ náà ń bá sọnù ẹ̀ wà ìwúrẹ́ lè bá sọnù ẹ̀ máa ẹ̀ wà àmọ́ bó máa ń bá sọnù ẹ̀ máa wà.

ìsìláàmù ti délẹ̀ yorùbá jẹ́mọ́ kí ọgọ́rùn-ún ọdún márùn-ún ti kọjá kí kìrìsìtẹ́nì tó wọlé yorùbá yìí ìgbélé yóò sí ìgbélé yóò sí rárá kò sílẹ̀ yorùbá ìwé dáhùn sọ yẹn sí wọn náà àwọn ọmọ akékèké náà wọn gbà àwọn ọmọ wọn lè sọ̀gbà tó bẹ́ẹ̀rẹ̀ tó túmọ̀ sí pé eléyìí ó lọ́wọ́ ó ṣe lé nínú eléyìí ó lọ́wọ́ àwọn alágbára ayé kan nínú ìjọba Trump tó wà mẹ́yì tó wà mẹ́yì Trump tó wà mẹ́yì nígbà tó wù débẹ̀ wọ́n pe ìgbìmọ̀ kan ní Amẹ́ríkà wọ́n pe ìgbìmọ̀ yẹn ní USAID USAID USAID ìgbìmọ̀ yìí Amẹ́ríkà dá alẹ́ láti máa fi ran àwọn ọmọ tí ò ní ètò tí àwọn òbí wọn ò ní kápá àti ṣètò tó péye fún wọn àbá àwọn arúgbó àbá àwọn aláìní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sọ́tà lẹ́nu Trump wá sọ níbẹ̀ pé ìjọba tàná ìjọba tàná ìjọba Obama àti ìjọba Biden wọ́n lo avenue crusade láti mọ fi sponsor terrorism débi wípé àwọn Boko Haram wọ́n ìjọba yìí eh, crusade send owó sí wọn wọ́n sì send weapons sí wọn wọn náà wò sí wáyé tó lóòótọ́ àwọn boko haram ń bá ẹsìn wọn islam gangan náà ń jà fún mi wọn ni máa gbowó lọ́wọ́ àwọn fún mi wọn ni máa ra wẹ́pọ̀n fún mi ẹ̀ ń ta wẹ́pọ̀n fún wọn ẹ̀ fún wọn ní wẹ́pọ̀n lọ́fẹ̀ẹ́ ẹ̀ fún wọn ní àwọn logistics bẹ́ẹ̀ sì lẹ́sìn ní kíjọba kíjọba káwọ́ ó káwọ́ gbéra kò gbọ́dọ̀ pa wọ́n wọn gbọ́dọ̀ lébẹ́lì wọn tẹ́rọ́rì gbogbo ẹ̀ náà sọ Trump sọ gbogbo ẹ̀ náà sọ ó túmọ̀ sí ẹ nígbà wọn agbára wọn ju ó tu kí n lọ ó tu jọba lọ nígbà tí wọn kò débẹ̀ ní sèkúlẹ sọ òun sẹńdẹ àwọn sójà wa láti Amẹ́ríkà láti wá fún àwọn Nàìjíríà sójà wọn ti pa rẹgẹdẹ wọn bó para bọ lára láìpẹ́ ọjọ́ sísìn wọn pa ségbè sí wọn lára ok àràtúpẹ nígbà tí ọwọ́ ìjọba Nàìjíríà ti mọ ká wọn nìyí ìjọba Amẹ́ríkà gan ló sún sọ wọn so kí wàá ní ti Islam ń bẹ. Kini ti islam ń bẹ̀ ọmọ náà ni wọ́n rántí náà iná ni wọ́n wọ́n sì rọmọ wọn tó jẹ́ náà tàbí so lẹ́tì mọ̀ pé gbogbo ilé ìtàrí yìí kò kò fíbi kankan jọ síláàmù àmọ́ bẹ́ẹ̀rẹ̀ ó bá wí bákùn tó bá fọ̀ gbólóńgbò ó bá dún bẹ́ẹ̀kù tó bá ké ìsìláàmù náà ni ìsìláàmù náà ni ìsìláàmù náà ni ìsìláàmù náà ni tó ní láti gbọ́n pariwo rí mùsùlùmí bí gbẹdọ fámìlì rẹ yìí náà ti pa aná parí fámìlì rẹ ni aná parí amukoko tá a wà yìí nìyí ó mọ iye àbùkù àwọn ìnira sábẹ́ ń ka àwọn ẹlẹ́yà alábùkòkò yìí sábẹ́ ń ka àwọn mùsùlùmí alábùkòkò yìí yìí náà pààyàn tọkọ yìí ìsìláàmù náà gbọdọ̀ pààyàn àìpààyàn ìwà àti sọ ní níbẹ̀ lánàá yìí gbà ìjọ lè mú ẹjọ́ pé ó fẹ́ dúró fún bóyá ẹni ẹ fẹ́ pa ẹ́ ó sì wá kẹ́ mọ́lé àbó kọ́ ọmọkọ́ náà ó fẹ́ pa ẹ́ islam ní mọ́kàwá gbéra o hmm. aa ah, mọ́kàwá gbéra òsì bá làákà yìí mọ́kàwá káwá gbéra ẹ fẹ́ pa mí ẹ pa mí bisimilá irọ́ ó tó pa ẹ̀wọ̀ pa tó bá gbébọn dání tó fẹ́ yìn tó mọ́bẹ̀ dání tó fẹ́ fi kú ọ tó bá mọ kàràté tó fi yí ọmọ ẹ̀ padà tí ó yí tí ó nà fifty degree. So o be learning anywhere in the world self defence ni self defence oyọ géètì oyọ géètì oyọ lẹ́sìn o fọ́lé wọn wọlé ẹ o pàyà o pọ́ mọ́ o fẹ́ pa bàbá bàbá wa pọ́ wọn ni kò sí yẹ kó pa o ó sì yẹ kó ní kó ṣe ọlọ́run fún ikú ẹlẹ́sẹ̀ o àti kó lóun islam nǹkan so self defence ó ń bẹ nínú islam dáadáa nítorí lè mú ẹ tó sọ pé ìwọ o as an individual nítorí òkè ẹ̀mí yẹn lè tọ́ orí yẹn bọ́ọ̀lù lẹ́yìn ẹ̀ ìsinmọ́ àfi èyí tí ìjọba bá pàṣẹ rẹ̀ lókun ìjọba bá pàṣẹ rẹ̀ ni tí ìjọba ti pàṣẹ rẹ̀ mọ́tàn wo kódà bàbá mi ó lè ìsìláàmù kó ìsìláàmù ọ̀fẹ́ fẹ́ fáwọn alábàáwí ẹ mú lọ ìfà lé àwọn àwọn àwọn aláṣẹ àwọn elétò ẹ̀fà lé wọn lọ́wọ́ ìsìláàmù bẹ́ẹ̀ ìwọ́n náà ẹ má pa ẹ falẹ̀ wọ lọ́wọ́ ó jalè hmm. ṣùgbọ́n à ó pààyàn ní ẹ falẹ̀ wọn lọ́wọ́ ẹ̀yin kọ́lẹ́ da sẹ́ríà nínú òfin ìgbọ́n torí Islam nìyí jẹ́mọ́ mùsùlùmí ìjádó torí ẹ̀ n tó ń pa àwọn sàábé lẹ́kún jẹ̀mọ́ bá a ṣe ń wí yìí a rí pé àwa gan-an bí ká tún mọ sọ̀rọ̀ wáyí wáyí wáyí wáyí nìyí tó ń ti mọ kíkíní táwọn òdi ẹ̀mí sí táwọn tàbí tí wọ́n ní. tábà wá fi tiwọn tiwa wé àwọn tàbí tí wọ́n ń sunkún ẹ̀ rí i pé ẹkún tó ń sun <laughs> ẹkún tó ní ìtumọ̀ gidi ni torí wọ́n mọ tí wáyé tó gbà lára wọn àwọn sábà wọ́n mọ tí wáyé tó gbà lára wọn islam tó dé kánábì tó dé kò jẹ wọ́n lójú kó pààyàn ọmọ wọn wọn máa rí ọmọ mọ́lẹ̀ láàyè ni pápájúlọ ọmọbìnrin ìlànà wọn nìyẹn islam tó dé àwọn oníṣẹ̀ṣe ni ó nílẹ̀ lágbáwá wọn lọ bá fún ọlọ́mọ obìnrin kò ní dunnú kò ní dúpẹ́ á rí mọ́lẹ̀ láàyè àbúkọ́ lọ dùsùn ní gbóòórùn mọ́lẹ̀ eléyìí wọn gbọ́dọ̀ gbọ́ pé mo gbóbìnrin ládùúgbò tí mo gbé jẹ tí mo gbé ní. ní mm, ibẹ̀ àwọn gbà tí islam dé islam fún wọn lẹ́kọ̀ọ́ pé áá eléyìí ò dáa eléyìí ọmọ ọmọ ni ọmọ náà ọmọ ni ọmọ ni ọwọ́ òbí òun ni ìwúlò ìkíní kejì wà ọwọ́ òbí ọwọ́ onírè ọwọ́ alágbàtọ́ òun ló wà bẹ́ẹ̀ bá bímọ èyí ó kàn dé nínú yọ bí ẹ sì gbomi obìnrin náà nìyí tó bá tọ́ inú rẹ̀ ó dùn yóò la oyin sọ ọwọ́ òbí ló wà tí n tó ń pa àwọn sàbí lẹ́kún nìyí wọ́n mọ àìmọ̀kànmọ̀kàn tí wá èyí tó bọ́ lára wọn wọ́n mọ ọ̀làjú tí wá èyí tó ní wá bá wọn nílẹ̀ yorùbá yìí bí ní bẹ́ẹ̀ láàrin àwọn arábáwá níjọ́ wọn bẹ́ẹ̀ ló ń bẹ láàrin yorùbá náà níjọ́ lábá ọmọbìnrin lọ́dọ̀ àwọn lágbáwá kì í ṣe ọmọ ọmọ ọkùnrin lọ́mọ nílẹ̀ yorùbá yìí ọmọ ẹyọ kan òun lọ́mọ tó bá ti bí méjì kámọ́ ti sọ mẹ́ta kámọ́ ti sọ mẹ́rin kámọ́ ti sọ márùn-ún òun bímọ o ti bí irúmọlẹ̀ irúmọlẹ̀ ni wọ́n wá lè dé bí wípé sórí wọ́n tó bá bí méjì tó bí irúmọlẹ̀ tó bímọ èyí tó bá tún wá bí lẹ́yìn ẹ̀ náà irúnmọlẹ̀ náà ni kò má jẹ́ yọ̀ọ̀kan ẹni táyé táyìndé àwọn méjèèjì ní irúnmọlẹ̀ ni wọ́n ó lè dé pé nílẹ̀ yorùbá débi pé aṣọ tán bá tẹ́lẹ̀ tán fi gbẹ̀ bí ìbejì aṣọ tí wọ́n fẹ́ gbẹ̀ bí ìbejì tán ni pé ah, ọmọ méjì lọ́wọ́ ah wọ́n ní kí bàbá ọlọ́mọ nì kó lọ wá aṣọ tó tóbi jù nínú aṣọ ẹ̀ èyí tó wà the most expensive aṣọ òun ó tẹ́lẹ̀ fún un fáwọn ọmọ fún ìgbẹ̀bí wọn táwọn fi lè gbẹ̀bí wọn jẹ mọ́n kò gbọ́dọ̀ wọ́ṣọ wọn láìláì tó dáhùn àmọ́ yẹn ti jù lọ ìbejì ju bàbá rẹ lọ àti bàbá ìbejì máa ń sẹ́wà ni wọ́n ń torí ìbejì sẹ́wà ni <laughs> ilẹ̀ Yorùbá tó bá fi lè bí méjì lọ́mọ òbímọ nílẹ̀ Yorùbá níjọ́hun níjọ́ ni ó káwọn ti wá sọ mẹ́ta káwọn ti wá sọ mẹ́rin ah òtún wá bí mẹ́wàá irúnmọlẹ̀ ló bí jọ òbí èèyàn bó ṣe wà lẹ́yìn yorùbá nù bó ṣe wà nìyẹn torí ẹ hmm, ọlọ́run àtọ́pẹ́ pé ó ṣe wá mùsùlùmí bẹ́ẹ̀ bá bóbi bá bímọ twenty lẹ́ẹ̀kan náà ọmọ ló bí ọmọ gbogbo wọn kò sí irúnmọlẹ̀ kankan bẹ́ẹ̀ irúnmọlẹ̀ kẹ́ẹ̀ èyí tí o bá fẹ́ farabalẹ̀ náà mọ tó bá ti dàgbà wọ́n rè ń pò lórí wọ́n iná ìbejì wọ́n iná ìbejì inú àṣà Yorùbá ọmọ ń bọ ìbejì ni ọmọ ń bọ wọn lọ́wọ́ oríkì ìbejì lọ́wọ́ oríkì yẹn ìbejì ti ya rẹ lọ ìbejì ti bàbá rẹ lọ ìbejì ti mọ̀lẹ́bí rẹ lọ òòṣà ni kódà wọ́n lọ sí àṣìgidi ṣìgidi ìbejì wà onímọ̀ rí tó kẹ́yìn síra wọn orí méjì lónìí okùn méjì wọn lè pọ̀ báyìí méjì wọn á bíbi ìdìmọ̀ bí asan àti ìgbìnsẹ mọ̀lẹ́bí kan wọn sọ wípé ní kíni ẹ ní pípẹ́ ẹ dákun tó ṣe pìrìsẹ́ǹtì láyé kó dẹ́ pé Yorùbá yẹn ní ti bẹ lọ́pọ̀lọpọ̀ adúlẹ̀ Yorùbá níbi táwọn wá dé west tá a dára àwọn òyìnbó tó ìbò ti ń bí twelve ẹ òmí bí six òmí bí three náà bá a àwọn lè yọ gáàsì báyìí ẹ ti gáàsì lóòótọ́ <laughs> ẹ ń sin ẹran ẹran kì í sábà bí kan adé ìsábà bí kan ajá máa ń bímọ pọ̀ ajá lè bí mẹ́fà àti kó olóògbò mi bímọ ní ìjẹta. ẹ bá ń dúpẹ́. ó bí mẹ́ta àtàrà ẹran tá à ń sìn adìẹ tá à ń sìn tán pamọ́ tán péye kan yóò ní yóò wá sábà ọlọ́run tó ń ṣe tiwa náà ló ń ṣe ti tiwọn àgbàdo kan àgbàdo ẹyọ kan wóró àgbàdo kan tó o bá fi lọ́lẹ̀ tó o gbìn nígbà tó o bá mọ tí o bá ojú tó o bá kà èyí tí o rí yóò mọ ní four hundred òòrùn yẹn bọ́lọ̀ tó ń ṣe gbogbo ẹ̀ òun náà ló ṣe èèyàn náà tó ń bíbẹ̀ ta tó ń bíbẹ̀ rin tó ń bíbẹ̀ àrùn tó ń bíbẹ̀ wà tó ń bíbẹ̀ jìlá àmọ́ àìmọ̀kànmọ̀kàn nígbà tí ò bá ti sí ìmọ̀lẹ̀ wá àrùn tí ò bá ti di revolution tí ò bá ti gba ìmọ̀ ọlọ́run tá a bá ti gbà láàyè ẹ wàá bí méjì lẹ́wàá san án tó ṣà ẹlẹ́mí òbí. náà ẹjọ́ ẹ̀ta méjì lọ́rẹ́ ìyá àti kékeré yìí ó ní ẹlówó ẹlówó ó ní ẹbí mọ ẹbí mọ ó ní ẹka níwò yá àdéhùn dákú lọ sí tòtò ẹlẹmi ó gbígbẹ tàbá yìí kò tán náà ìgbẹ́ta ló bá fi lè gbé tán náà yóò kàn wá aṣọ kan bí àkàrà kan tí ó tẹ̀lé bọ́ọ̀sì ọ̀gbọ̀n mi yóò wá gbọ́n lẹ̀ ẹ̀ta bẹ́ta lọ́rẹ́ o orí ìbẹ́ta ó gbé yín o ah Lagos state mọ́ndà láyé lẹ́sàkùnmọ́lá ọ̀fẹ́ Lagos state government wọ́n ń kó gbogbo wọn ni wọ́n ń kó wọn ni rádaràdá rádaràdá rírèrè dé ọmọ tó yẹ kẹ́ ẹ kọ́ kẹ́ ẹ rè kẹ́ ẹ fi sílé ìwé yóò sì kọ́ṣẹ́ náà ni kó yàn kó yanjú kó sàn kó san mọ́ra kó ṣàǹfààní fún yín kó wúlò fún lù kó wúlò fún yín mọ̀lẹ́bí kó wúlò fún yá rẹ̀ kó wúlò fún òbí lẹ́bàá tó wọ́n dirú mọ́lẹ̀ látara àṣà jágajàga yánmọ̀yánmọ́ tí ń bẹ́lẹ̀ yorùbá ìwọ á ń sọ wípé kí ni tí islam fi contribute sílẹ̀ yorùbá lára ènìyàn o islam jẹ́ ká mọ̀ pé ìbejì ń ṣe òòṣà ìbẹ́ta kì í ṣe òòṣà ọmọ lọ máa ń jẹ àtẹyẹ ọ̀kan àti méjì àti mẹ́ta ọlọ́run ló ní kó jẹ́ méjì ọlọ́run ló ní kó jẹ́ mẹ́ta ló ní kó jẹ́ mẹ́rin ló ní kó jẹ́ mẹ́fà èyí tí ò bẹ ẹ̀kan lọ ọlọ́run náà ni èyí tí ò bẹ rárá gan ọlọ́run náà ni islam ní ká mọ̀ lẹ́yìn jẹ́ mùsùlùmí torí ẹ̀ ẹ̀rí pé ó tó ó tó ìbànújẹ́ pé wá èyí ti dáwọ́ dúró ó tó ìbànújẹ́ pànàbí sallallahu alayhi wa sallama kò sí lórílẹ̀ ayé mọ́ ó tó tí yàrá sùn fún títí yàrá banújẹ́ sí but alhamdulilah dídí dọ́là wọn bá fún mi jama ó lè fọ ayé mọ́ bẹ́ẹ̀ ni ó lè fọ ayé mọ́ ó lè fọ àwùjọ mọ́ ó lè yí oníkálukú padà sí tó dáa tó oníkálukú ó wúlò fún ara rẹ̀ táwọn lè fún ara wa táwọn lè fún àwùjọ wa táwọn lè fún mọ̀lẹ́bí wa. torí ẹ kò sí tó ló fẹ́ ṣe tó wàá fún ẹ tó ń mi kẹ́nìkan mọ́ jáde kẹ́nìkan mọ́ wọlé kí ló dé àìlájú nìyẹn ẹ mọ̀ gbé egun ẹnìkan yẹn àwọn kan gbọ́dọ̀ sí bàtà wọ́n gbọ́dọ̀ dé fìlà wọ́n gbọ́dọ̀ dé fìlà pé wọ́n fẹ́ pàdé kẹ́nẹ́tì pé eégún wọ́n gbọ́dọ̀ wọ wọ́n gbọ́dọ̀ wọ bàtà ìgbónú náà wọ́n ní gbónú gbọ́ ẹ bọ́ bàtà yín kí gbogbo yẹn terrorism ni creating fear in the minds of the people not to terrorism ká gbin ìbẹ̀rù sẹ́ni àwọn èèyàn nínú ìbẹ̀rù ká gbin sí wọn lórí ètò àlàáfíà wọn not to terrorism nìyẹn. ẹ̀dá ìgbọ́n terrorism wà nísìn torí náà mùsùlùmí adé oníkàlùkù wà sísìn lórí bá náà àwọn kúrò oníkàlùkù a máa ní tí ó ń ó ṣàlékún ìmánì fún wa alájẹ́ kan ṣoṣo lọ́lọ́run وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه وسلم سبيل الله نعم 1 2 3 نعم نعم ọjọ́ àìkọ̀ wáyé pé nílẹ̀ yorùbá tó bá bèbèjì wọ́n máa sọ pé kí wọ́n wọ́n ṣe ẹ̀wà bèjì lọ́dọọdún ó ní nínú oṣù yorùbá oṣù iṣẹ́ rẹ̀ lé ẹ̀rẹ́ mẹ́rin gbé gbé òkú dájọ́ mọ́ ọgbọ́n wàràwàrà ọ̀pẹ sọ pé oṣù tí wọ́n máa ń bọ ìbejì ni wọ́n fi ní kán sí ẹwà ìwọ tó bá jẹ́ mùsùlùmí bọ́lá bá fún ẹ ní ọmọ méjì tá à ń pè ní kò sẹ́wà kankan tá a máa ń dá sí fún wọn èyí tó bá fẹ́ bínú ní àwọn ọmọ yẹn lọ́wọ́ apankẹ́rẹ́ kò fi tọ́ nídìí kò fi lé nídìí torí yorùbá nígbà tí wọ́n ń sẹ́wà bẹ́ẹ̀ ni pé wọ́n ní yorùbá òṣà àgbéjì a máa bínú tílé ó máa dàrú tílé ó máa gbóná kò sí yẹn nínú islam ọlọ́run tó fún ẹ lẹ́yọ ọ̀kan lẹ́yọ ọ̀kan òun ló fún wọn náà ní méjì kò sí sáńpè lẹ́wà àbẹ́jì àkàrà àbẹ́jì igbá àbẹ́jì òòṣà àbẹ́jì gbogbo yẹn nìyí nínú islam irọ́ irọ́ lásán lórí irọ́ ni ìṣòdodo kankan bẹ́ẹ̀ wọ́n sì jẹ́ kẹ́rù bá ọ tó fi yé ẹ̀hẹ́ tí wọ́n ní oṣù máa ní ah, ah, hmm, kò sí àhà rẹ̀ tán bẹ́ẹ̀ bẹ́rù bá fẹ́ bọ̀ ju gbà ó fẹ́ tì ọ lọ kó lọ sùn lọ́nà bò fẹ́ àwọn ọmọ rẹ̀ pé wọ́n jókòó gbọ́wọ́lé wọn lórí kò ṣàkárò fún wọn. òwúdi bí kálíbà ti láyé tamad nkúlẹ̀ ṣètọ́ ni hàmà mi kúlẹ̀ ẹni lámà wọ́n ti fún wọn ẹ ẹ ti tán àkókò wa ń sẹ́wà kan mo ti kí ní kan yìí kò sí ẹni ní islam ọlọ́ba Allah subhanahu wa ta'ala ṣe ló bá dán wò ó ti ṣẹbọ sọlọ ìṣẹbọ bẹ́ẹ̀ ẹ wọ́n ti nílò rí pé ìgbéjì gbọ́dọ̀ mọ wọṣọ kan náà níbi àwọn òrí àṣà Yorùbá ni ok wọ́n wọṣọ kan náà wọ́n bá fẹ́ lọ́kọ náà ẹyọ kan náà ló ń fẹ́ ọ̀rọ̀ kátikàti ọ̀nà jẹ́gẹ́jẹ́gán tó bá yẹ pé aṣọ kakí àbíkínà ní gbèsè kòtò àti ẹ̀wù bùbá àti kìnìún tó fẹ́ wọ̀ ilé ìfẹ́ wọ̀ ẹ̀dẹ́kọ̀ wọ̀ ilé ìwọ̀ ti ẹ̀gbọ́n ọ̀dọ́ kólúkálùkù wọn tó wá fẹ́ wọ̀ àmọ́ pé ìbejì ní ẹ́ eh, ìbejì á ìyá padà ẹlẹ́múra kan náà lórí lórí gíní ṣé wọ́n wáyé gbà kan náà wọ́n wáyé gbà kan náà so ní sẹ́kọ̀ǹsì ní wọ́n ti fi jura wọn lọ ẹ̀gbọ́n tàbúrò ni wọ́n àpọ́nlé ni pé bèrè ẹ́ ẹ̀gbọ́n tàbúrò ni wọ́n ìkan kọ́kọ́ dáyé táyé sì ni àbí táyé ló kọ́ jáde lọ́fẹ̀ẹ́ táyé òun ló kọ́ tọ́ ayé wò kẹ́yìn dé òun dé lẹ́yìn rẹ̀ ẹ̀gbọ́n tàbúrò ni wọ́n nà at least wọ́n gba dé lọ́wọ́ ara wọn àmọ́ minutes àbí bẹ́ẹ̀ five minutes ten minutes ló gbà lọ́wọ́ ẹ̀ ẹ̀gbọ́n ẹ̀ ni àmọ́ yóò gba òye kan wà ń bẹ̀yẹn tí wọ́n lò tó sì dáa torí pé àwọn ọmọ tán bá gbọ́dúmọ̀ ní pé báwọn ṣe wáyé nìyẹn ìkan jáde lòdì lẹ́nìkejì náà jáde tẹ̀lé wọn ìfẹ́ gbà fúnra wọn wọn wàá sọ pé ìṣòro ètò jáde jẹ yẹn òun lẹ̀ gbọ́n wọn ní táyé lórí kẹ́hìndé làgbà yéèsì táwọn bá jà táwọn bá jà ní o àìjẹ́bẹ̀ táyé làgbà táyé lolú kẹ́hìndé làbúrò kẹ́hìndé olúlòlú náà àwọn méjì lolú so kẹ́hìndé àbúrò ni táyé òun làgbà so táwọn bá máa jà tó bá lo philosophy yẹn kò sábúrú gbé eléyìí tó ti yé táyé lolú kẹ́hìndé làgbà. Eh, philosophy lásán ni wọ́n fi dín tó lè fà á bí ìjà láàrin wọn wọ́n fi lè gbilé àìjẹ́bẹ̀ reality ni pé táyé òun lẹ̀gbọ́n kẹ́hìndé òun làbúrò so òpọn dandan kan wọ́n sọ kan náà òpọn dandan kan wọ́n jóúnjẹ kan náà òpọn dandan kan kan náà wọn bá jọra wọn kan wà àìdẹ́síkù ká wọ́n lè dára wọn síra wọn ìyẹn ò túmọ̀ sí pé kìnní ọmọ ni wọ́n ń ṣe kò sóòṣà kò sírúmọlẹ̀ nínú tọ́lọ̀ fún wa àwa èèyàn la gbé yẹn kalẹ̀ fún ara wa so kò sí náà gbẹlẹ́wà bèjì àkàrà bèjì kò sí náà gbẹbẹ òòṣà bèjì kò sí náà gbẹbẹ torí ẹ àwọn oríkì ìbejì tó mọ yẹn nìyí lọ hádánù ìsọkúsọ náà ń jọ ìròkìrò òní wọn papọ̀ mọ́ra wọn láti ń kí ọmọ lóríkì tí ò tó gbọdọ̀ gbọ́ mi ọmọ yóò máa dàbí ṣàǹgó yóò máa dàbí orúmọ lẹ lọ́dọ̀ rẹ̀ rárá ọmọ olórí ilé lọ́wọ́ fún ọmọ lálùbáríkà ni wọ́n dà. Ọwọ́ ọdún Jumá الإنسان كما تبقى في الحال الإسلامي الكريم في أعطاء كامل شيء في الوطن ثاني بلاد المدينة نعم máa ń ṣe kó lọ bẹ́ẹ̀ lórí ẹni tó ti kìí ní mọ́ṣáláṣí kan ní ọ̀hún ọ̀hún ó wá lọ fún wọn fún padà tó bí wọn fẹ́ هناك يمكن قاعدة يفضل الدولة هو على مصر هو قوته ó lè jẹ́ ìwọ̀n ìlànà pé ìgbẹ́ kí ní ọ̀sán àpá ìfọ́jọ́ àìyẹ́nà àti tíńtà ẹgbẹ́ ìgbẹ́ tí ìtẹ̀síyà tó wọ́n jù pẹ̀lú ohun ìkànnì. wọ́n á di wọ́n ti kí nìkan bó ṣe wọlé wọ́n á fẹ́ ẹlẹ́kṣọ̀n wọ́n ti mú kan fẹ́ fẹ́ bèèrè wa ó lè wọlé sí ẹ̀yà tìǹbà sí. tó láti rí pé lẹ́sẹ̀ tí nǹkan fẹ́ ṣe ó lè lè tètè bá pé wọ́n á tètè bá tó ń tètè fara wọn tó. pẹ̀lú gbọ́ wọ́n ti bẹ̀rẹ̀ kí ni tí wọ́n fẹ́ fi ìròyìn alhamdulilayi salatu wa salam rasulillah àkọ́kọ́ rakata alfajiri aikin jama rakata alfajiri aikin jama ṣùkúlẹ̀ kéèyàn má gbé súnà lẹ́yìn ká má gbé wọlé ìfáàtì tó lóore jù fún ni káàkiri káàkiri lóore jù adé àti ti gbé náà ṣùgbọ́n àdúró á darapọ̀ mọ́ wọn lẹ́yìn tí yóò ká ṣùgbọ́n a ní darapọ̀ mọ́ wọn lẹ́yìn tó ń kíràkàtà alifájìrì náà fìlà ní náà fìlà lásán ní òmùbáwọn. sòwádà pé wọn á kéde sọláàtì sọbìṣì kàlífàjòrò láti lẹ́yìn wọn tabatawara náà tán á wá ṣe wọn múra kàtà àlìfàjòrò wà ẹni tí ó dé mọ́ṣáláṣí tí ò sí kéde kàtà àlìfàjòrò ó sì fẹ́ kí tẹ̀yìn yàtọ̀ lè mọ́ṣídìdì báwo ló sì lè ṣe kan pàtó tó ń pè ní gbólóhùn tahiyyatul masjid àwọn ulama àwọn ọmọ sọ̀rọ̀ bẹ́ẹ̀ nítorí ti yé anábì sallallahu alayhi wa sallam ó ní idha dakhala ahadukum al-masjida tẹ́nì kọ̀ọ̀kan nínú yín ẹ bá wọ mọ́síláṣí fala yajlis ẹni ní kò gbọdọ̀ jókòó hatta yusalli rak'atayn síjú fi mú rákà méjì wá tó ẹgbẹ́ rákà méjì náà nìyẹn fẹ́ kí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí ẹ bá ti mú wa ṣùgbọ́n ṣùklẹ̀ ẹni tó fẹ́ kí rẹ́kà tá àlùfáàjìrì rẹ́kà méjì ni ó bá dé mọ́ṣáláṣí ó sì ní wà ó ti fòfíìlì ọ̀rọ̀ yẹn ṣùklẹ̀ àmẹ́ni tí ò bá ní ìyí tó fẹ́ kí tẹ́lẹ̀ òun ó mú rẹ́kà méjì ní ìwà tó túmọ̀ sí pé ìyá máa kí ọ̀ràn yẹn ọ̀ràn yẹn gan máa bọ́ sípò ẹ̀yìn ìdáǹpẹ̀rẹ̀ tẹ̀ yíyá tẹ̀lé mọ́ṣáláṣí kama ti sọ náfìlà míì tó jẹ́ náfìlà mọ̀kọ́yẹ́dà bíi kàkàtà àlùfájìrì a máa bọ́ sí ipò sẹ́híyà tẹ̀gbọ́sìn àmọ́ sínú kan wá pàtó tó ń jẹ́ irun táǹpé nínú sẹ́híyà tẹ̀gbọ́sìn jẹ́ pé tàbá kí lákàtà àlùfájìrì asọ́nà gbọ́dọ̀ tún mú wá kò sínú kankan tó ń jẹ́ bẹ́ẹ̀ ṣókèlè tàbá wò ó arákùnrin kan gba anabi sallallahu alaihi wa sallam mímbà rẹ̀ ṣe kútbà ìyẹn ni malik al-gitfani radiyallahu ta'ala anhu owó mọ́kíláṣí wá jókòó anabi wa náà wọ́n ti pé àràkàtẹ́ tí o ti mọ́ta méjì lọ fún mi rárá anabi ni kó mi wọ́n sọ́ọ̀lì àràkàtẹ́ ìdílé kó mi rákà méjì lọ sórí rákà méjì lọ tó bá tún gbà tó wọlé ní tó gbé jẹ́jẹ́ àsìkò àṣùbà wa mraka meji wa katar fajiri wa wani ni ko sege dizin so kawo maslasi to e pe iran na yen be lori wa ta fe ki ta ba ti ki a bukata atan pe ni te ya in ta ki e gan te hiya ti masjid ni ti illa re illa re abba won be pe ko da kawo maslasi kan joko so ìdí yẹn bá wá kí yálà fárúgbò ni ọ̀fàrídọ̀ ni àbí náfìlà mọ̀kọ́yádà ni gbéra kàtà àlùfáàjìrì àbí náfìlà mọ́tílákọ̀ ni ẹ bá mú wá kò sábúrú mbẹ so ẹni tí ẹni tí ó ti wá múra kàtà àlùfáàjìrì wá nílé sókè òun wá ń bọ̀ wá mọ́tíláṣí láti wá kí nù wọn sì gbé mi dúró kí ni oṣù àdéhùn yẹn yóò lò ó yóò wọlé yóò mú mọ́fílà wá ìdí ó là àdéhùn yẹn nìyí. ẹni tí òṣùwà mú ẹni tí òun wọ àyè tó tí kìlákàtà alifájìlì nílé tó náà bá wọlé ẹ̀kàtà alifájìlì ẹ ti dúró pẹ̀lú àdéhùn yẹn ẹ̀kàtà alifájìlì tó fẹ́ kí yẹn ní mọ́ṣáláṣí yẹn òyẹ́kà méjì ni ó ti dúró ìdá dákàlà àdókùnrin mọ́ṣáláṣí ẹ gbọ́dọ̀ jókòó àdìsábà tó ń rákà méjì wa kò sí mú rákà méjì wa kàtà lè fàájì kọ́ba ni. ẹni tí ó ti kírun ọ̀ràn yàn níbi kan tó bá wá gbọ́ lẹ́kṣọ̀ lẹ́yìn ìgbà yẹn wá gbé irun sọ̀rọ̀ àtọ̀ ìṣá ìdúró bí àpẹẹrẹ kí ni ó ṣe ó kù sí lọ́wọ́ ó lè jáde ṣókè ó lè jáde kó jáde kúrò mọ́ṣáláṣí ó ti ẹ̀dá sí pé kò dáa tó kí wọ́n pè mí ká máa jáde mọ́ṣáláṣí ètò ìta bá ti mọ̀ wípé àmì darapọ̀ mọ́ wọn láti kì í níta tí ẹ̀ka ṣe ní kíkọ́ tó pè rùn láti bọ́ta wọ́n tó pèrò láti bọ́ta at least bíyàn bá wà mọ́ṣáláṣí tí wọ́n pèrò létí ẹ̀dá ń bẹ ní mọ́ṣáláṣí ó ṣọ̀rọ̀ àyàn láti pẹ̀lú wọn ni àti ká jáfàní náfìlà pẹ̀lú wọn ní tó lè mú wa dúró nìyẹn àwọn tá a bá ti pétọ́ àti kí ọ̀nà yẹn ti ti wà náfìlà òun àti òwú wá láti kì kan tó pèrò níbẹ̀ ká jáde àbúrò náà bí ọlọ́hu tí a là á dùn ó rẹ́ nìkan tó jáde kúrò mọ́ṣáláṣí lẹ́gbàá tí wọ́n pèrò tán wọn ni amma hada eré èyí tó tó jáde yìí fàkọ́dà aṣọ abalùkọ́sì ó ti ṣànábì sallallahu alayhi wa sallam so tábà ti kí ọ̀ràn yàn níbi kan àwa wá gbọ́ lẹ́kṣọ̀ ní mọ́ṣáláṣí mi tí wọ́n ti kí ọ̀nà yẹn bẹ́ẹ̀ ní tó fi ń dáa jù tó fi ń dáa jù òní pé ká darapọ̀ mọ́ wọn pẹ̀lú àníyàn náfìlà pété ọ̀ràn yẹn táwọn kéwọn náfìlà ní èdè ìdílé dáa lónìí kì í sọ̀rọ̀ yẹn léwa lórí o ọmọ tá a bá rí pẹ́tọ̀ a lókun àbí kò wù á kí kó tó pè mú bẹ́ẹ̀ ká jáde káwa jáde ká mọ̀ lọ òun náà kankan náà nù yóò dúró ta náà nù lẹ́nu yóò dúró ta ẹni tó ti kọ́ ọ̀ràn yẹn dùn kan náà ti kí ọ̀ràn yẹn bò mí ó wá lọ bẹ́ẹ̀ ó dẹ̀ ti kọ́ ọ̀ràn yẹn ti tiẹ̀ àbí yóò dúró síta nù onídùúró ni mọ́ṣáláyé.

ìjọ ń gbé ọmọ tí wọ́n bá bí five of six five five of six ọ̀rẹ́ ẹ̀rọ lórí ọmọ tó kọ́ máa ń ń tàbí ọ̀sẹ̀ kéré fún ọmọ tó lè kọ́ láti dada àwọn èèyàn máa ń ṣe èso tí ò kúrò àwọn sábà tí nígbà tí lọ sí lẹ́kṣọ̀ bá ń wáyé lálẹ́ friday bá ti mọ̀ pé o nílè dúró báwọn kí orin jama kí wọ́n tó pèrò jáde lọ lọ tún mọ́ṣáláṣí ìgbòmí wọn ò látọ̀ alọ́run pé dandan dandan mọ́ṣáláṣí kan ní káàkiri kí nìkan ìjọba ò tí mú wa ní pákáleke báwọn so ibi tó bá wò lóṣù yẹ kí àmọ́ ẹ̀kọ́ mọ́ṣáláṣí wà táàfin bá mọ́ṣáláṣí lò tá a bá wà mọ́ṣáláṣí tí wọ́n ti pè irun irun àìsàn jáde àgbọ̀dọ̀ jáde mẹ́rin àyàfi fún ájà ó lè tọ́lú wà láṣẹ ó fẹ́ lọ gbọ́nsẹ̀ ẹ̀ yán fẹ́ sáré bí yàǹkì kan tó tó fúnni lọ́rùn pínpín tí ó sì padà wá ṣùgbọ́n pé wọ́n pè lórí kan wọ́n á jáde lọ wọ́n kí lóòrùn kí ló dé kò mú un àti tí dọ̀rúrọ̀ bá wà lọ́kọ̀ tó bẹ́ bọ́ sínú ìnira fún mi bí ẹni ẹbẹ́ travel ọkọ̀ tí nọ́ọ̀sì sẹ́wọ́ yìí ó kù ṣojú márùn wọ́n ṣáṣẹ́ kan sì ní wọ́n ti gbèrò dúró ibi tó ti tó wà tẹ́tẹ́lẹ̀ àwọn lẹ́yìn ogún ìṣẹ́jú tó gbèrò dúró kò ní takú sílẹ̀ pé wẹ́ àwọn ìdójú náà nìyí tọ́kọ̀ ó sì lọ ṣe é ti bọ́ sípò dọ̀rúrọ̀ tí ò bá ti sí yẹn èyí tó ti pinnu tá a wà ẹ náà láti oṣù tá a ti kiri dàbí. Naam. Ọ̀rọ̀ tán mi yẹ. Yóò dọ̀rọ̀ ọjọ́ mi. نعم نعم Thank you kò láti mọ tó ṣe nǹkan bí i tí ẹ bá ní àbáta àpamọ́ tí máa bá tó bá gbé òkè sí ìlà ìṣàlẹ̀ tí ó kàn sí mẹ́rin ìgbàdí tí ẹ máa kí mọ́ fún bí i. tí ẹ ti bẹ̀rẹ̀ tábà ti bẹ̀rẹ̀ mọ́ gíríbì táǹkì tó fi ń kí ṣáà àásùn sẹ́yìn ní àníge ọ̀rọ̀ ọlọ́run ló ní ọ̀hán yẹn ìyẹn ó ṣùṣù ká bọ̀ ọ̀run lẹ̀jẹ̀ àní kàpá lórí ẹ̀ náfìlà àwa la ní èyí tó sì dá náà ní ká má bàjẹ́ àmọ́ bí yẹn bá bàjẹ́ ṣẹṣẹ ń bẹ àmọ́ ọ̀nà yìí àyè bàjẹ́ tó bá ti lè gbé ọ̀nà yẹn dúró àmì náà bá tó clear then ìbéèrè kan ṣíwájú èsì òun kí ló dé tí yẹn wá ń kí mọ́gírídì nígbà ìtàkùn ṣáà ìdíwọlé ìbéèrè yẹn tó tó bá yẹ pé nǹkan tó fà làlúrí làlúrí sòsì ìjẹ́sìn pé làlúrí ló fà táà fún kí mọ́gíríbì lásìkò rẹ̀ táwa ń kí lásìkò ìṣá ìfi irú kan bá ní òye káwọn ọmọ léwájú abọ́sẹ́yìn ká lọ kí mọ́gíríbì wà láàfin ní dáa sáfúrú ẹ̀hẹ́n ni ròyìn ròyìn yóò fi ní mọ bẹ lórí ẹ̀mí wa tó bá gbẹ̀rù dúró kódà bàbá ní vásítà mi sẹ́yìn náà nìyí òye kan la dá lò so òye yẹn ti ń pín sí méjì báwọn òye irun táǹkì àti òye mọ́jẹ̀ ń dìtọ́ọ̀bù wọn ní ìfàyè lẹ̀ fún wọn àti òye tó dáa fún wa jù ní ká bọ́ sẹ́yìn ká mú mọ́gírí wa bàbá mu wá tàn ká darapọ̀ mọ́ mi tó yẹ pé àbá yìí ti bẹ̀rẹ̀ mọ́gíríbì rẹ̀ wọ́n ti lọ gbé sáyé dúró àwọn darapọ̀ mọ́ wọn àjọ kí ìrìn papọ̀ pẹ̀lú àníyàn mọ́gíríbì rẹ̀ ti wà á sálámà lórí ẹlẹ́kẹta á fẹ̀rẹ̀ kan tó kù á sì bẹ̀rẹ̀ mọ́gíríbì wa àyẹ̀ṣá yìí wà. Thank you tá a ti bẹ̀rẹ̀ rẹ̀ a ti bẹ̀rẹ̀ ẹ yóò mọ̀ bá lọ ní. Mhm. a lè darapọ̀ mọ́ wọn náà là sọ̀rọ̀ a ti bẹ̀rẹ̀ a lè darapọ̀ mọ́ wọn bá lè darapọ̀ mọ́ wọn ó ti di náfìlà nù ó ti di náfìlà nù a lè darapọ̀ mọ́ wọn ẹni ọ̀ràn yẹn tá a bá ti ń ṣe a níkàpá lórí ẹ̀ a níkàpá lórí ẹ̀ kápọ̀ náfìlà nìyẹn bá ń kí nísìnyẹn ẹ̀wọ̀n mọ́ṣáláṣí ẹ̀yìn ti kí àṣùbà rèé ní ẹ̀kọ́ wọn ṣe lẹ́kṣọ̀ lọ́wọ́ òkè fẹ́ múná fílà láka méjì wá tó ti ń sìn kẹfì jókòó kẹfì mọ gbọ́wọ́ àti lọ ẹ wá lórí rẹ́kà lákọ̀ọ́kọ́ ní wọ́n á gbé nùsá ìdúró ẹ lè kún bẹ́ẹ̀ òun kẹ́ ẹ dáàpọ̀ mọ́ wọn ẹ máa bá lọ bẹ́ẹ̀ tó ná fílà ẹ̀ ní ṣe nìkan. Orí nǹkan mo mọ̀ pé ẹni ẹni ọmọ náà ni ẹni kò sí tọ̀rọ̀ mo kí ẹ máa rí pété ẹ̀ láti sára wọn sí pẹ̀lú. Kò tọ́ inú Ramadan ló tọ́ kákín lóṣù kákín dẹ̀nà lẹ́yìn Ramadan kò tọ́ àfi tá a ń kí lé wa fúnra wa lẹ́ẹ̀kọ̀ọ̀kan náà sì ni baálé lé oúnjìyà lélé àtàwọn ọmọ lé oúnjẹ kí papọ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan kéye gbogbo gbà eléyìí ń tọ́ àbí ìtàn kí lẹ́yìn mọ́tíláṣí ni a ṣé wọ́n sì ń kí ni adájú pé mọ́tíláṣí ti súnà sí ládùúgbò yìí o oúnjẹ <laughs> ó kéré gan-an ẹ̀mí nà alhamdulilayi ìmọ́lẹ̀ súnà ti ń tàǹdà àwọn ẹni tí ń gbọ̀n fún yín dáadáa alhamdulillah díẹ̀ díẹ̀ náà ni dáàmú sọ fún wa nìyẹn pẹ̀lú ìjìnlẹ̀ sáwọn èèyàn tàbá jìnà sí wọn tán yányán à nílè rí bí ẹka tún ṣe lára wọn à nílè rí tún ṣe ló gbàdá pé tí wọ́n ṣe ò lè kó nira bá wa à ní jìnà sí wọn à ní adarapọ̀ mọ́ṣèlú òṣèlú òṣèlú ni yóò pàgbé sí ayé mùsùlùmí àbáfà ló pàgbé sí ayé ẹ̀jẹ̀ kọ̀ǹfàmù lélẹ́yìn òyìnbó lẹ́yìn àmọ́ mọ́ṣáláṣí kan wọ́n láwọn kùdìẹ̀kùdìẹ̀ wọ́n ń kí wítìrí ṣáfù wítìrí wọ́n kí ń jẹ̀mọ́ ó sì jẹ́ pé kò lẹ́kọ́ lọ bẹ́ẹ̀. àbá wọn kí tó jẹ́ ọ̀ràn yàn eléyìí là ní bá wọn kí a ń jẹ́kẹ́ ni wọ́n gbé láti mọ sọ gbólóhùn kọ̀ọ̀kan pẹ̀lú pẹ̀lẹ́pùtù pẹ̀lú wọn lórí tí wọ́n mọ̀ á dì mọ́ mi jẹ́lẹ̀ díẹ̀ alhamdulilah mo rántí a kọ́kọ́ bẹ̀rẹ̀ pé káwọn kí sórí lámùtòkò yìí lẹ́yìn àwọn kòrèṣí táwọn máa ń kírun lásìkò tí wọlé òrèlè máa ń kírun nígbà tásìkò àsìkò nínú ò tí wọlé yúrò ètí wọlé wọn ti máa ń kí àmọ́ tó kán mọ̀ nílẹ̀ yorùbá ní agbó méjì mẹ́tò zoro ẹnìgbẹ́ ẹnìgbẹ́ náà yorùbá agbó méjì bàtà bẹ̀rẹ̀ rẹ̀ alágbàlá láti bẹ̀rẹ̀ alhamdulilah wọn ti bẹ́ẹ̀ náà zoro wọlé báyìí amẹ́sẹ̀ ó wọlé báyìí wọ́n ṣe pẹ̀lú òní ní wọ́n sì kàn gbẹ ní múrọ̀jà náà wọ́n bá gbé mẹ́kì lẹ́nu aaa àpadà sí inú lélẹ́ yìí ẹtí ń kí ẹn kí wọn àyílá ẹ lágbo méjìlá bọ̀ gbogbo àwọn afáàlẹ̀ yorùbá pátá wọ́n sì fẹ́ lóko pàgọ́ méjìlá gbọ́dọ̀ kí wọ́n pariwo pariwo pariwo lẹ́nu ìsìn bàtà ń sọ yìí wọn àti ìmọ̀ akínà láìláàdì náà ní sẹ́mi náà aago méjì ni mi ah ìmọ̀ mọ́sìkì náà láìláńdì ó ń kírun zúrì àgọ́ méjì ìmọ̀ Allahu Akbar very good island ní ìmọ̀ island ọ̀gọ̀rọ̀ mọ́ ah ní ìmọ̀ ni tí wọ́n sọ pé bóyá one percent tó bá bí ní ìmọ̀ mọ́sìkì náà ní Lagos Island tó ń kí sọ̀rọ̀ àti zúrì ní two o'clock gbogbo wọn ni ìbẹ̀rẹ̀ àsìkò lóníkàlùkù wọn kì í. òbítọ́ náà ti dùn lọ sábà bí bẹ̀rẹ̀ lámùtòkò ni lámùtòkò náà wà ní ibi yìí ẹ̀hẹ́n tó àwọn máa ń pariwo lánàá náà wọn pariwo mọ́ ń bẹ ní ìjàmbá àgbà tí ń darapọ̀ mọ́ àwọn ní àwọn oníbẹ̀rẹ̀ àsìkò lọ́wọ́ kì í tó dáa bá ti di nǹkan bíi bíi wọn láti mọ gbọ́ káàkiri náà ní pè kéèké díẹ̀ ni ibi tá a fẹ́ dé a padà débẹ̀ níbo kí nǹkan yá àwọn èèyàn táwọn èèyàn kẹ́kọ̀ọ́ kí súnà jókòó kó fẹsẹ̀ wálẹ̀ ìtafẹ́ bí ìtafẹ́ káwọn èèyàn kí wọ́n mọ̀ nìyẹn òjò bá lọ alhamdulillah náà náà. Náà. Náà, ìbéèrè ni pé yóò lè wọlé bí aago kan one pm àmọ́ mọ́ṣáláṣí ibi tá a lọ àwọn òkè láago kan àbọ̀ àbí òkè láago méjì àwọn táwọn lọ ṣe ìyàwó àbá lọ ṣe nǹkan ní àdúgbò ni máa rí kó ti wọlé sáà tó lè wọlé ká kí níjàmá a lè ṣe bẹ́ẹ̀ kò lè lọ tá ṣe bẹ́ẹ̀ náà fìlà lákì náà fìlà yẹn wípé tá a bá ṣe bẹ́ẹ̀ tó bá dago méjì tó bá tó ń pè bá gbọ́dọ̀ pè ọlọ́wọ́ tó bá ń àdìde àṣẹlọ kí zúrì àṣẹlọ kí nìyẹn nítorí lè mú wa tá a fi lè ṣe bẹ́ẹ̀ oníkóyẹ tá a bá jáde ní àjò bóyá travel lọ síbẹ̀ aago kan ó ti wọlé aago kan àbọ̀ mẹ́fẹ́ kí n jẹ̀mọ́ àwọn tá a jáde ní àjò àánà tó jẹ̀mọ́ káwa kí jẹ̀mọ́ ti ti wa kódà a tún lè fi irun àlásàrè irun àṣírí wa káfí lè gẹ́gẹ́ bí ayẹyẹ àbọ̀tà àwọn akẹ́kọ̀ọ́ ní ìyẹn jù là torí pé ìkíni oníbẹ̀rẹ̀ àsìkò mustahabu ni sunna ni kì í ṣe wájibu ká kí jàmá onílé onílé kí jàmá mustahabu kọ́ wájibu ni fardu ni ọ̀ràn yẹn ni so ayé máa ń lé mustahabu táàfù wa lọ gbé wájìbù jù sílẹ̀ ṣókílẹ̀ tó fa ọ̀rọ̀ nìyí so bí ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ tó dáa kí lóhun nìkan torí mo gbọ́ kéṣe nìkan náà báwọn pé tó bá ti wọlé bá máa kí ti ẹ̀mí oṣù kí náà nù tó bá kí ti ti ẹ̀mí yìí ìwọ́ kí bẹ́ẹ̀ tòun náà kí oníkàlùkù kí bẹ́ẹ̀ kò ní sí ẹ̀ mọ́mọ́ ètò kí ni ọlá súnà ló fẹ́ lé ló fẹ́ jọlá ọlá ló fẹ́ jẹ kì í sọ̀rọ̀ yẹn ló fẹ́ mú ṣe nínú àwọn bá wá pèrò nìyí ẹ ayé alásàlá ayé alásàlá tí à ń wí ẹ mọ́túnmọ́ rẹ ni ẹ dìde ńlẹ̀ wá pèrò ayé alásàlá ọba jókòó ń pèrò kí ló dé irúgbó ọ̀tẹ̀ kí kò lè lọ́ba ọ̀ so àálọ̀dà kò mọ wọn láìsí wá kí ọ̀ràn yẹn èyí tá a dá kí yẹn àbí èyí tá a péjọ kí yẹn tí èsì jẹ̀mọ́ àmọ́síláṣí yẹn èyí yẹn wọ́n bọ́ sípò náfìlà Naam. tó bá já sí pé tán bá pèrún mọ́tíláṣí yẹpẹ̀ lẹ́nu a lè gbọ́ òfin tá a sọ yẹn dè wà àwọn tó bá kébi tí mọ́tíláṣí wà ó jìnà sí wa tán bá fẹnu pèrún a lè gbọ́ tán bá lo máìkì la lè gbọ́ àwa ti kí i níbi tá a fi kí ní mùsọ́là yẹn tó máa ṣe wàá fi máìkì pè mú mọ́ṣáláṣí yẹn kò dè wá mọ́ kò dè wá kò dè wá rárá nínú ìtura mi ìjọba nínú rẹ̀ pé ìtìkọ̀ gírígí tí ìrìn ẹ̀rọ rẹ̀ lórí wọn ló ṣe. tí ó bá ti wọlé kò wọlé náà ni bá jẹ́ one minute tí ó bá ti wọlé kò wọlé. ẹ ó ti wọlé náà ni. kí ni bá wọlé two àbó wọlé six àbó wọlé táìmù tó wọlé yẹn náà ni táìmù táìmù tó wọlé yẹn òun ni táìmù tí mọ́tíláṣí tí ó pè nù òun ni táìmù tí individual ti láǹfààní ó ti di ọ̀ràn yàn fún yàn kíyàn ìyẹn irun yẹn ti dọ̀ràn yàn fún yàn kíyàn kì láti ìbẹ̀rẹ̀ yẹn lọ sófìyé àmọ́ béèyàn bá kí àsìkò ẹ̀ sì wà lẹ̀. ọ̀dẹ́rẹ́bà yìí mo yẹ wọ́n tó kì í irun tí wọn bá bẹ̀rẹ̀ lásìkò wọn wá sí ìkìlọ̀ nínú àsìkò àríjọ ìwọ̀n àwọn tó ń wọ sọ́lẹ̀ àwọn náà wọ sọ́lẹ̀ náà <laughs> so irun náà má ti bẹ̀rẹ̀ lásìkò wọ́n gbẹ̀nu dúró àsìkò òun ò sì wọlé fúnra bẹ̀rẹ̀ pé Allahu Akbar mọ́nù wí bó ṣe wí báyìí àsìkò ẹ̀kan wọlé ni. àníbà wọn bẹ̀rẹ̀ àníbà pọ̀ náà ó ti a àníbà rẹ̀ àmì ìjẹ́ pé tọ̀ àsìkò ètí ìwọlé tó fi ń ṣèkọ́ mọ̀ nígbà tí máa fi ti wọlé ó tó ṣe kábàrà àlèdà pọ̀ mọ́ ọmọ ilé yìí sókè tó bá pé pm 8 o'clock so ìgbà tí mo fi ṣe aláwọ̀ àti bá tún lọ síbi eight oh three àbí eight oh two àìdá kò mọ́ wọn ó wáyé pé nǹkan àkí kò ní kò ní kọ́ mọ̀ irun yìí ò ní kọ́ mọ̀ ẹ̀ kò ní kọ́ mọ̀ ìkọ́mọ̀ sì yìí fún mọ́ṣáláṣí ọ̀ràn yẹn ni oníkọ́mọ̀ fún mọ́ṣáláṣí ṣókìlẹ̀ àmọ́ àìmọ́ṣe kọ́ mọ̀ kò bànújẹ́ àmọ́ ọ̀ràn yẹn ni during that week. àti ṣáì náà. èèyàn kì í jẹun kò dáa jẹun torí kì í ṣe oúnjẹ oúnjẹ nìyẹn máa ń jẹ èsì láwò tí táwọn ọmọ náà gbọ́njú bá bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn bàbá àbọ̀dọ̀ àwọn aráàlú àwọn aráàlú lónìí àkíńjẹ́ nù irun kọ̀ọ̀kan ló lásìkò ẹ̀ a sì máa ń kírun kọ̀ọ̀kan lásìkò ẹ̀ ṣùgbọ́n àwọn ìnira kan máa ń wáyé nígbà míì tó lè máa jẹ́ kíyàn kírun yẹn lásìkò ẹ̀ nínú nísìn oòrùn ti yọ àsìkò àwọn àṣùbà ó ti lọ ẹlòmíì ò sì jí o gbà tó máa ó wá jí nígbà tó rùn sí yọ kí ló máa ṣe ó máa kì torí pé oorun òun ló gbé lọ oorun wá dá padà á kì ṣùgbọ́n ẹni tó rùn ò gbé lọ kò so oorun nílé bọ̀nbọ̀n báyìí táwọn nǹkan fi pè irun ní àṣùbà táwọn yẹn fi lọ kírun òun ò lọ ó yóò ń tẹ fóònù bóyá ń wo bọ́ọ̀lù bóyá ń wo fíìmù bóyá kàn jókòó òun ò lọ wá ló ń fẹ́ kí ilé sìn ọlọ́run ò ní gbà lọ́wọ́ ẹ̀ ọlọ́run ò ní gbà lọ́wọ́ kódà bó kí gan ọlọ́run ò ní gbà so ẹni tí kò bá sí ìnira fún kò ká ṣùgbà fún wọn pé mò ń lọ bí sẹ́jà rẹ bá di lálẹ́ máa kí bá di lálẹ́ máa kí àṣùgbà zuri asiri magribi àti ìṣáì ẹni yẹn kò nínú kò nínú tó bá dílé alẹ́ tó bá kí ọlọ́run nígbà ọlọ́run nígbà lọ́wọ́ rẹ̀ jù bẹ́ẹ̀ lọ torí pé a kì í fi mi ṣeré nínú sọláàtà kẹ́rẹ́ sí alálẹ̀ mi nínà kìtà bá mi òkúta ayé alùpùpù hánì ni mo kà yín ọlọ́run ní inna sọ̀láta irun tá a ní kẹ́ẹ̀kí kẹ́ẹ̀nẹ́ tálà lè mọ mi ní kìtàbànà ọ̀ràn yẹn la ṣe fún yín o mọ̀ òkúta a dẹ̀ ti fi àsìkò rẹ̀ sí ó dàbí àsòpá wà yín kíkítà máa ń kíra wa lásìkò yìí ní yorùbá kí la máa ń wí ẹ̀ka àrọ̀ tó bá di ọ̀sán kí la sọ̀rọ̀ ẹ̀ka àsùn tó bá di alẹ́ ńkọ́ okay àwárí bàbá wa tí ó ká kí ní àárọ̀ àárín wọn láàárọ̀ bóyá pàtàkì máa jí wọ́n ti jáde àárín wọn lọ́sàn-án wá dé lálẹ́ àná àádáde ni ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káàlẹ́ kí náà máa sọ yà are you okay are you sane or are you insane ṣe sọ́pọ̀lọ́ rẹ pé àbọ̀rọ̀pọ̀ rẹ dà bẹ́ẹ̀ lè rí ṣe fi yẹn sí irun ṣubúhì àsìkò ṣubúhì ti lọ zoro ó ní àsìkò asiri ó ní àsìkò magrib ó ní àsìkò ìṣá ó ní àsìkò ṣùgbọ́n so ẹni tí ò kí àwọn òun yẹn tó pé òun lọ bí iṣẹ́ tó ń ba lálẹ́ wọn á kí gbogbo ẹ̀ tó bá kí bẹ́ẹ̀ ọlọ́run ní gbà lọ́wọ́ ẹ̀ ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ńlá sì nù ẹ̀ṣẹ̀ gidi ẹ̀ṣẹ̀ ńlá nù torí ẹ̀ pàápàá jùlọ ọkùnrin tó bá ti pẹ̀rù á lọ mọ́ṣáláṣí á dàpọ̀ mọ́ ọ̀dọ̀ mọ́ mùsùlùmí lọ́kùnrin á kẹ́mi ọ̀rọ̀ yẹn wa níjà wọn àwọn obìnrin àwọn òkè tí wọ́n ń lé ní àsìkò sínú yẹn wọlé a kì í jẹ̀nu o ṣe ti gbọ́ sọ́dọ̀ pàtàkì ó kéré tó àìsí méjì tó máa gbà pọ̀ ìmáàmù ìjọ ọmọ afẹ́ tó sáfù pẹ̀yàn pẹ̀lú àtàbáwà níwájú tó tẹ̀sí ìpè ń sí àlàáfíà àwọn tí wọ́n tún gbé sáà ẹ̀gbẹ́ ńlá láti wù ọmọ àlùkò. Jísáfù kan ni mọ́ṣáláṣí ní àbísáfù méjì. Sọ́kùsáfù méjì ni ìbáwọn kan wà lẹ́yìn mọ́. Ẹ mú ìdẹ́rù wà níwájú mọ̀ṣọ́ mọ́ṣáláṣí onísáfù kan nìyẹn hmm. onísáfù kan ni bẹ̀rẹ̀ àwọn tó máa ń dé lẹ́yìn ìgbà yẹn nìyí wọ́n lè wà lẹ́gbẹ̀gbẹ̀ mọ́ mu. òun náà ni tó bá ti já sí pé sáfù ó mọ̀ wà ní dùsẹ́mù ni hmm. ó mọ̀ wà ní dùsẹ́mù ni ó lè mọ̀ kódà kó dẹ́ sáfù mọ́ṣáláṣí onísáfù mẹ́wàá gbogbo ẹ̀ ti wá kún òṣù tá a lè lò níta náà ó gbẹ ti kún àti káwá lẹ́gbẹ̀ẹ́ ìmọ̀ọ́mù tó ti ọ̀gọ̀ọ̀rọ̀ mọ́sí àbí wọ́n gbà á wọlé àwọn hànábílà àwọn ò àwọn ò gbà yé so èèyàn lè wà tí yóò bá dó kí ṣe pé á di ó ni yóò káwa àwọn míì máa ń ṣe ó sì ti là lórí ìdùn yẹn á wà lẹ́gbẹ̀ẹ́ báyìí nígbà tí àwọn tó wà sáfù ẹ̀yìn lè dúró a lè dé pẹ̀lú ìmọ̀ àmẹ́ni tí ó bá tò síbẹ̀ ni kò ní mọ rí ẹ pé wọ́n sáfù wájú <laughs> sáfù ẹ̀yìn ni ìròyìn sáfù wájú sáfù ẹ̀yìn ló tún ní àléébù tó lágbára but ní òtúmọ̀ sí pé àní kí n gbé àkúmọ̀ òwòrán sọ́fẹ́ kí n tán á kì bẹ́ẹ̀ náà dam last question. Right. نعم نعم اوكي نعم ẹbí ìlú má ti rí tó má fún ní space ṣèbí yóò fàlà fúlẹ̀ náà irú la máa ń kí bá irú la máa ń kí bẹ́ẹ̀ tẹ̀síbí àti ṣòfò sátò sáfù sáfù bẹ̀rẹ̀ lórí èèyàn méjì ẹnì kan ò ní sáfù ti máa tò tàbí ẹ̀yà òkè mo fẹ́ tó sáfù déédéé ìwọ mọ́tò déédéé <laughs> sáfù bẹ̀rẹ̀ lórí èèyàn méjì ìmáàmù àtẹnìkejì ṣèṣì ìmáàmù wà lápò ọ̀tún ẹni ẹ̀yìn wà ní apò ọ̀tún ìmáàmù tó má ti pé mẹ́ta àwọn méjèèjì wọ́n wà lẹ́yìn ìmáàmù ṣókè tó bá dá sí pé wọ́n wá pé mẹ́ta àwọn méjì wá fẹ́ wà lẹ́gbẹ̀gbẹ́ mọ́mú mú wọn báyìí tó dàn padà sẹ́yìn ṣókè ẹni bá wá dé ní kẹta àtàwọn eléyìí ọ̀tún eléyìí ló wà ọ̀tún máa ń bù olóńgbò bọ́ sí wí ó o ṣọ́ọ̀kì ẹ̀sìn títí pé kápóbìnrin ni ìmáàmù àtòbìnrin obìnrin yóò wà lẹ́yìn wà wájú mi kódà kó jẹ́ ìyàwó ìmáàmù èyí nílẹ̀ náà mọ́ṣáláṣí ti wá pín bá wá pín a ṣe tuntun sáfù èyí tá a fẹ́ mú níwájú lẹ́gbẹ̀ẹ́ àyàfi tí kápẹ́ wọn ti mọ nǹkan kan báyìí nípa àwọn ẹni lẹ́tọ̀ọ́ síbẹ̀ nǹkan kẹ́mi wọ́n ti mọ nǹkan kan nípa àwọn ẹni yìí ló ti di gàgá mi tí ò bá ti sí a wà lẹ́gbẹ̀ẹ́ lọ́mù mi á padà sí pínlẹ̀ ọ̀rọ̀ ni àmọ́ ìnáwó tàbá ṣe méjì bá a lè bí pé ìpínlẹ̀ rí pé mú wa so ẹ̀rí rẹ̀ mú wa kò sí pé èèyàn kí n tún sẹ́gbẹ̀ẹ́ mọ́mù nígbà wàá tó síbà nǹkan ṣe àlè tó bá wọn àlè ẹ̀yẹ kó sọ fún àlè tó bẹ́ẹ̀ náà but yóò gbà yẹn wọlé pa àlè bọ́ síwájú sáfù àkọ́kọ́ kátó táyè bá wa tó bá lè gbà yẹn wọlé làlúrí ló mú yẹn wá làlúrí náà oní náà mú wá káwà lẹ́gbẹ̀ẹ́ náà nìyẹn. last question. Thank you. 今年，今年他们他们那个，一个月发一两万多，嗯，然后那些那个那个上班的那个什么，嗯，没得，你自己拿收入，没得话，另外打点，就是打点，没没得，他们差，他们这种高头，嗯，然后就等于说，呀，电脑、手机这些都。 àti ìdí wọn wà pé gbọ́mù ìdílé tí wọ́n ń pè ní sí ní ilé ìmọ̀ta mọ̀ta bàbá. Nàbì. Àkọ́kọ́, ìbéèrè wípé Anábìwá Musa Alé Sàlátọ̀ Sẹ́kù kò ṣe sùúrù tó gẹ́gẹ́ bí àlàyé tó wáyé nínú wáàsí. Òṣùgbọ́n lọ́run ti mọ̀ pé bẹ́ẹ̀ Ọlọ́run ti mọ̀ Ọlọ́run ti mọ̀ èyí ò sọ pé ká máa sọ ọ́. àkíyèsí àbí ká má sọ ohun tó jọ sípìlẹ̀ ọ̀tọ̀ ni mímọ̀ ọlọ́run ọ̀tọ̀ ni sísọ̀rọ̀ méjèèjì ní alùsùn náà ni wọ́n kó sínú àwọn wọ́n pa àwọn kan ní kàdáríyà àwọn lẹ́yìn ọ̀gbà kádàrá gbọ́ nùfàtò kádàrá náà tó wọn àwọn ẹlẹ́ẹ̀kejì náà tó ní àwọn olóyìn gbà pé gbogbo tó bá ti ṣẹlẹ̀ táwọn kọ́mẹ́ǹtì lórí ẹ̀ wọ́n sọ pé anábì musa kò ṣe sùúrù mọ́ sọ́rẹ́ dọ́là tó mọ́ nìyẹn tó kílẹ̀ àwọn jàmbá rí yá nìyẹn sọ àkídà yẹn kì í ṣe àkídà alùsùn lọ́rọ̀ jùmọ̀ anábì gangan sallallahu alaihi wa sallam ló sọ gbólóhùn yẹn oníká pé ọmọ ìyá mi musa bá ṣe sùúrù mi kò bá kọ́ ẹ̀kọ́ tó pọ̀ which is normal thing nìyẹn àbí do normal thing nìyẹn ẹ rí i pé ìwọ̀nba mẹ́ta tó ṣẹlẹ̀ gan-an kò fẹ́ dé lọ bí ìjẹ̀gbọ̀n láàrin wọn àti <laughs> so anabi sọ sọlọ lọrọ aleyhi wasallam kò túmọ̀ sí pé bóyá ibi tí a ti lákèsí ni pé bó ṣe sùúrù náà dọ́là ní ọkọ̀ ní ọkọ̀ náà ṣe clear tó bá ti ṣẹlẹ̀ ní kádàrà tó bá ti ṣẹlẹ̀ òní kádàrà àmọ́ ẹ̀kọ́ nìyẹn náà yẹn máa fi sùúrù kún sùúrù ni báyìí bó bá fi sùúrù kún ilé ìlú báyìí báyìí báyìí báyìí ní ìbàdàn àwọn tó bá rí ẹ̀rọ àpẹẹrẹ ẹbí sí ẹnìkan wọ́n á mọ́ṣáláṣí ó wá sí jimoh bí àpẹẹrẹ ó fẹ́ kí ni jimoh mo mọ̀ àṣẹ kútúbà lóye mẹ́tẹ́lẹ̀ lórí fóònù ẹ̀ pé à mo ń dúró yẹn mo fẹ́ rajà ó sì dégbè owó oyè bẹ́ẹ̀ jáde nìyẹn nígbà tí ìpadà dé wọ́n ti kí jimoh tán olówó kan tó wá wá sí jimoh ìjọ náà gbogbo àwọn tó wá sí mọ́tò apáta ló fún ní fifty fifty fifty thousand naira èyí tó wọ́n sáré lọ́gbà tó dé bẹ́ẹ̀ kọ́sọ́mà tó mẹ́sẹ̀jì ẹ̀ ó ti kúrò mẹ́ẹ̀. ilé àgbàkù ìdọ́lọ̀ kan náà nù àwọn agbóba ṣèṣù ìyẹ tó àìní farada tó ní àìní sòrò tó ní tó bá ní farada pẹ̀lú òṣùwọ̀n náà ní yóò jẹ kò ní kọjá ẹnu yìí ṣùgbọ́n ọlọ́run ló ní kí musa lọ kẹ́kọ̀ọ́ ọlọ́run ló ní kó lọ kẹ́kọ̀ọ́ ní ìlú ó ní mọ kó rí kọ ẹlẹ́kọ̀ọ́ ọlọ́run ló ní ká wá kí jímọ̀ ẹ̀hẹ́ kódà a mọ̀ gbọ́ kútúbà a gbọ́ a mọ̀ fi gbọ́ kútúbà báyìí ọ̀rọ̀ yẹn ni kí yẹn gbọ́ kútúbà wá torí pé orí mẹ́sẹ̀gì ló bá bọ́ta sọ́wọ́n kó bá pòfin ọlọ́run mọ́ mi oore tó kàn tó kàn wọn yẹn yóò bá kàn wọn náà so àìní sùúrù tó náà ni ìbéèrè ẹlẹ́kejì fóònù tó ń pè nù àsìkò wọlé àsìkò wọlé àìdá fóònù lóhùn gbogbo tó bá ti ń pè wọn àìdá lóhùn bẹ́ẹ̀ àyàfi tó bá jẹ́ life life mi ni pé ẹni tó ń pè yẹn ó ṣe ń pè níbi tó ti ń pè àmọ́ transmitter ló gbé wá sódà wá bàtà àti mẹ́kì àti pè mí speaker ló gbé wá sódà wá ẹnìkan wà ní central mosque ní island wọ́n á pè mí bẹ́ẹ̀ wọ́n ń play live transmission rẹ̀ ní radio Lagos táà fi ń gbọ́ wọn máa yanjú fún wa káwọn àmọ̀ dẹ́pẹ̀ rẹ̀ ṣókè àbí ká sọ pé sunna ní ká dẹ́pẹ̀ rẹ̀ tó jẹ́ live live transmission àmọ̀ dẹ́pẹ̀ rẹ̀ ọlọ́ọ̀lẹ́ ó gbà àsìkò rọ̀gbìn bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni eléyìí ní ṣe pẹ̀lú gbígbórúkọ ànábì ni bí a à ń kanu tí a à ń gbọ́ wá sí wọ́n ṣe láti náìtì nàmí nálẹ̀ ìwọ́n náìtì nàmí nálẹ̀ wọ́n ti pẹ́ afáàní ah ọ̀rẹ́bí wa Muhammad tọ́lá ní tánà bí sọ ní pé mo zokuru tó ń dáhùn ìlànà ìsọ̀lẹ̀ aláì ó wà bàkẹ́. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ó yàtọ̀ sí ọ̀rọ̀ ìrìn pípé bó ti ẹ̀dá sí pé ìdárúkọ ànábì sallallahu alayhi wa sallam ó láàyè ó láàyè ó ní ibi tí ti máa ń kán bá dá láwọn ibi tí kò yẹ kí wọ́n ti máa dá báwo bá ṣe kò sàbúrú mẹ́. anábìwá muhammad anábìwá muhammad anábìwá muhammad anábìwá. apààyàn ló ń wí díẹ̀ àmọ̀wọ̀ abẹ́ni tó ń lè rántí pé tó bá ṣàǹtí dáa tí ò sápọ̀nlé ń bẹ̀ fún orúkọ yẹn àmọ̀wọ̀ wọ́n nù àmọ̀wọ̀ sódìyé bẹ̀tí mọ́mù bá ń ṣe kún síbà lọ́wọ́ tó dárúkọ ànábì àṣìṣin àníṣọ́ta àníṣọ́nà bá àrẹ̀bà kò dábẹ́ وصلى الله على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم والسلام عليكم ورحمة الله وبركاته